وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسان شاه متفق عليه وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يمنع جار جاره أن يغرس خشبة في بداية ثم يقول أبو هريرة ما لي أراه ما لي ما لي أراكم عنها معرضين والله لأرمين بها بين أكتافكم متفق عليه وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت متفق عليه وعن أبي شريح الخزاعي رضي الله عنه وعن عائشة رضي الله عنها قالت قلت يا رسول الله إن لي جارين فإلى أي فإلى أيهما أهدي فإلى أي فإلى أيهما أهدي قال إلى أقرب إلى أقرب أقربهما أقرب إلى أقربهما من كبابه رواه البخاري وعن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله تعالى خيرهم لصاحبه وخير الجيران عند الله تعالى خيرهم لجاره رواه الترمذي الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث السادس وثلاثمائة وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرس نشاه متفق عليه àdìsí òun náà jẹ́ àdìsí kan tó wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu gẹ́gẹ́ bí àdìsí tó ti síwájú eléyìí ó ní ìránṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run kó máa bá ó sọ yìí pé ya nisa al-muslimat àti ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ mùsùlùmí la tahqiranna jaratun li jaratiha alábàágbé kan kò gbọdọ̀ ṣàfojúdi fún nǹkan tó ní tó lé tó lè fi sọwọ́ sí alábàgbé rẹ̀ alábàgbébìnrin kan kò gbọdọ̀ ṣàfojúdi sí nǹkan tó ní tó lé tó lè fi sọwọ́ sí alábàgbé rẹ̀ wàlẹ́wò fẹ́rẹ̀sán ẹ̀ṣá bọ́fẹ́ kó ṣe pé ní tó ní tó léwu eléyìí tó lè fi sọwọ́ sí alábàágbé rẹ̀ tó bá jẹ́ pátákó ẹsẹ̀ àgùntàn alimami Bukhari àti Muslim ló gbé jáde a rí i pé níbí àwọn adéètì ti wá lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí àwọn míì náà ti ń bọ̀ ìgbà tó ń dojú ọ̀rọ̀ kọ alábàágbé kó pé ìwà alábàágbé fún alábàágbé rẹ̀ kọ́mẹ́sì jẹ́ orísun ìnira fún alábàágbé rẹ̀ àwọn gbólóhùn alábàágbé alábàágbé yìí ń wá bí bá nàbì sallallahu alaihi wasallam ń bá wa sọ̀rọ̀ láìkò ní àmì obìnrin nínú gbogbo ẹ wá ní ìwà pé àwọn ọkùnrin ni wọ́n ń bá ìgbà tá a sì mọ̀ pé nù ṣẹ̀ríyà kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú àwọn àdájọ́ ilé ìtọ́lọ̀ ń ṣe abitánàbí sallallahu alaihi wasallam ń ṣàlàyé àyàfi ibi tí wọ́n bá ti là tán ṣàfihàn yìí pé ọ̀tọ̀ ní tọkùnrin ọ̀tọ̀ ní tóbìnrin nínú ìdájọ́ yìí so ṣùgbọ́n nínú àdìsẹ́ lẹ́yìn anábì sallallahu alaihi wasallam ọ̀la ó fi hàn pé ọ̀rọ̀ eléyìí adójú rẹ̀ kọ àwọn obìnrin obìnrin kan o. kò gbọ́dọ̀ di ohun tí ó lé lọ́dọ̀ tiẹ̀ tó lè fi sọwọ́ sí alábàágbé rẹ̀ wọ́n fojú kéré nǹkan tó lé sí ọ lọ́wọ́ nítorí pé kò tó nǹkan ló máa ń sọ ní ìdáhùn eléyìí kéré púpọ̀ sórí rẹ̀ lọ́wọ́ kí n fi lọ alábàágbé mi iná ló máa ń dínà pọ̀. gbogbo bó tilẹ̀ wù kí n tó lé sí yín lọ́wọ́ kéré tó ẹni àkọ́kọ́ tó yẹ ká fi lọ kó nù jàǹfààní rẹ̀ ó náà ní alábàágbé wa ìwọ obìnrin alábàágbé rẹ bìnrin má fojú di ní tó lé sí wọ́ lọ́wọ́ níbi àti fi sọwọ́ sí kódà kó sì pé ní tó lé sí ọlọ́yún ní tó sì pé àǹfààní rẹ̀ ọ̀pọ̀lọ títí ni. nítorí pé wọ́n á gbé pátákó ràkúnmí ni àbí ti màálù ẹ rí i pé àwọn eléyìí náà gan ibùtẹ́lẹ̀ àwọn ẹranko yẹn ẹran mélòó ni máa wà mbẹ ẹran tí máa wà mbẹ ó kéré jọjọ báwo wà ní tàgùtàn báwo ní tàgùtàn lọ́pẹ́ mélòó náà lẹ́sẹ̀ àgùtàn gan fúnra rẹ̀ káwọn tí ì sọ pátákó so àdéhìí yẹn ń tọ́ka sí pé ohunkóhun tó bá jẹ́ ní tó wúlò tó ṣàǹfààní tó lé sí ẹ̀yin lọ́dọ̀ nǹkan yẹn ò bá kéré jù bẹ́ẹ̀ lọ ẹ má sàáhùn níbi àti fi sọwọ́ sí alábàgbé yín nǹkan yẹn ò bá kéré jù bẹ́ẹ̀ lọ ẹ má fi sàáhùn sí alábàgbé yín ẹ fi sọwọ́ sí kó nà ọjà àǹfààní rẹ̀ bíi ti wulẹ̀ ó kéré mà. wọn á pe àwọn obìnrin sákìyèsí nítorí lọpọlọpọ bí na bá pè yàn lónàkúnà onílòkulò eléyìí tó wọ́pọ̀ jù ni pé ọwọ́ ìyàwó ló ti máa ń wáyé torí pé ìyàwó àwọn náà ni ó dáná àwọn ni ó sóúnjẹ ó ṣeé ṣe kọ́jọ́ káwọn náà ni ó fọṣọ. tó ṣe é ṣe pẹ́ẹ́pẹ́ pọ́n náà ní gbálẹ̀ ẹni tó dáná òun náà lẹni tó ṣe kó súnmọ́ kápẹ́ ọmọ fóúnjẹ ṣòfò ó lè ṣe tayọ ń tẹ bùkátà tó bá bóúnjẹ tí kálukú fún kálukú tẹ̀yìn tó bá lé kọ́ dànù wọ́n ti pàkíyèsí rẹ̀ ìwọ obìnrin wọ́n sì jẹ́ ẹni tó pé. gbogbo ń tó lé sí ọ lọ́dọ̀ nínú nǹkan tọ́mọ èèyàn á máa lò tó á máa jàǹfààní rẹ̀ má fojú di nǹkan kó kéré púpọ̀ níbi àti fi sọwọ́ sálábàágbé rẹ̀ fi sọwọ́ sí i. ẹ jìnnà sí ìnákúnà ẹni tí ń nànà tí ń dáńjẹ sínú àkìtàn lójoojúmọ́ ẹlẹ́ẹ̀kejì. e jẹ́ ẹni tó náwó dáadáa sálábàgbé yín ẹ dínà àìda aburú àti ìbàjẹ eléyìí tó lè ṣẹlẹ̀ láàrin yín nígbà tẹ́ ẹ bá ṣe dáadáa síra yín ọṣẹ kẹ mí sọ yín pé fún yín lówó kẹ lọ rà míì ti mọ̀ pé ọkọ yín kò fún yín lówó ẹ sì máa pé bíi tẹ́lẹ̀ yìí kéré máa tọ́ sẹ́kù sí yìí tẹ́ bá fi sọwọ́ sóbìnrin míì ó tó àwọn náà láti fọṣọ wọn ẹ bùkátà láti sọnù ẹ lè fi sọwọ́ sí wọn kò sí nǹkan tó burú mbẹ̀ so àtàwọn nǹkan míì àtàwọn nǹkan míì náà ṣe ni wọ́n dojú ọ̀rọ̀ kọ obìnrin kíkọ́ má gbàgbé alábàágbé rẹ̀ lóbìnrin wọ́n sọ pé obìnrin má gbàgbé alábàágbé rẹ̀ lọ́kùnrin torí pé islam fẹ́ dènà bàjẹ́ ibi tí wọ́n bá ti ń darí ọ̀rọ̀ sóbìnrin pé kó ṣe dáadáa sọkùnrin tájọ́ ń gbé igi wọn ẹlẹ́dẹ̀ ọ̀wọ̀ gbà ntí ìsara rẹ̀ yọ ṣẹlẹ̀ rẹ̀ náà lẹ́sìn rí pé islam kọ́ alẹ́kọ̀ọ́ tó ga púpọ̀ gẹ́bí ìwọ náà ni wọ́n máa sọ pé tó bá gbọ́ lọ́ngbà àtọ́jọ́ kan yìí báyìí báyìí ni kò ṣe sálábàágbé rẹ̀ wọn ń bọ sọ̀rọ̀ ìwọ tí ọjọ́ ọkùnrin báyìí báyìí ni kò ṣe sálábàgbé rẹ tọjọ ọkùnrin kì í ṣe pálábàgbé rẹ tọjọ obìnrin torí pé nǹkan mi ò wọnú ẹ ìgbà lọ sí ọ̀dọ̀ eh, alájà tó kọ létí ọ pé ní Islam ló ní ká máa ṣe dáadáa sálábàgbé wa àwọn alọjókòó tì yóò yà wọn lọ kó orúkọ ẹ mú púpọ̀ lẹ́nu tó mẹ́ta ìṣe àní dustin powder àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ so ọ̀hání kan fún dustin powder òjókòó tó ní chájà tèmi ò ṣe dáadáa ọ̀ chájì bàbá yóò tún chájì nǹkan mi nà a'udhu billahi minash shaitani rajim torí ẹ̀ lè ìjọba alimami Bukhari àti Muslim ló gbé àbíkì jáde gbogbo ẹ̀ náà bẹ lábẹ́ pé ká ṣe dáadáa sí alábàgbé wa ẹni tí wọn ní kò ṣe dáadáa sí wọn sọ pé kò náà ṣe dáadáa sàn o ṣùgbọ́n àti màá pé kò sẹ́ni tá a ṣe dáadáa sí ètò súnmọ́jú náà ní pé kí lóun náà ṣe fún wa. nínú ṣe dáadáa hal jazaa'ul ihsani illa al-ihsan dáadáa ṣíṣe ò lẹ́sàn-án mi àfi dáadáa. ẹgbẹ́ wa mi náà tún alátọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam qala la yamna' jarun jarahu an yaghriza khashabatan fi jidarihi alábàágbé kan kò gbọ́dọ̀ kọ̀ fún alábàágbé rẹ̀ láti gbé. láti na igi rẹ̀ lé orí ìgànná rẹ̀ alábàágbé kò gbọ́dọ̀ kọ̀ fún alábàágbé rẹ̀ láti nawọ́ igi rẹ̀ lé orí ìgànná lé rẹ̀ eléyìí túmọ̀ sí pé tí alábàágbé wa bá ń bùkátà láti gbé igi lé orí ìgànná wa báyà wọ́n fẹ́ kó ìmọ̀ ọ̀pẹ wọ́n fẹ́ kó lé lórí gẹ́gẹ́ bíi rúfù èmi gbà tí ayédáyé ọ̀làjú wọn bá dá wà ń bẹ̀ yín náà ló di pé àwọn èèyàn ń kanlé pẹ̀lú zinc tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ ọ̀pẹ ni wọ́n máa fi bolé ó sì ṣeé ṣe alábàágbé rẹ̀ yẹn òun kọ́ ilé ni ní u shape ìgbà tí wọ́n sì ti mọ ògiri sí agbọn bíi tẹ́ ti jọ pa àlà wọ́n wá fẹ́ lo ògiri tiẹ̀ láti pa ilé tiẹ̀ náà dé ilé tó túmọ̀ sí pé ògiri mẹ́rin náà nílé inú ògiri mẹ́rin náà ni wọn àtìyàwó rẹ̀ máa gbé ibẹ̀ náà ni wọ́n ti fi ẹ̀gbẹ́ ibi kan tó ti ń dáná wọ́n sì wá ibi kan tó ti ń lóṣòó tó ti ń ṣe gá kọ́mọ̀bà wàá jẹ́ pé òòrùn ọmọ pa wọn òjò ọmọ pa wọn wọn ń bùkátà kí kékeré àwọn tó igi tí orí àwọn àgànná mẹ́rẹ̀ẹ̀rin yìí láti kó ìmọ̀ ọ̀pẹ̀lẹ̀ lórí àtàwọn ewé tó bá wà nítòsí kó lè bá a má ba síri wọn lọ́wọ́ gbígbóná òrùn àti ọwọ́ jòjò àti ọwọ́ jà ìjì burúkú tí máa ń jà àti wá rí abala mẹ́ta ó kó abala kẹrin kó lè bá jọra wọn wọn wá ń gbé pákó yẹn bọ̀ wọ́n á sọ pé anybody ọ̀gbọ́dọ̀ ká kankan lórí ògiri lé mi o so anybody bá nídìí ògiri kó náà mọ tiẹ̀ mi lè gba kẹ́nìkan kún kú ọ̀lẹ́ bá ògiri lé mi nínú ẹ̀tọ́ alábàágbé rẹ ni pé kó fún láǹfààní àti lè gbé pákó rẹ̀ lé orí ìgànnà lè tiẹ̀ kó o fún láǹfààní àti lè ká pákó rẹ̀ lé orí ìgànnà ilé rẹ̀ eléyìí nínú ẹ̀tọ́ tó yẹ kó o fún alábàágbé rẹ̀ ni Ànábì sallallahu alaihi wa sallam ó sọ bẹ́ẹ̀ yẹn nítorí kálàáfíà lè bá àjọba kíkọ́nu kọ́họ́ kọ́mọ̀bà àjẹkùn ni ó wàá jọba láàrin wa àtàwọn alábàágbé wa. kọ́mọ̀gbà wà jẹ́ pé ntí ò tó nǹkan yìí òun náà láwa ti torí rẹ̀ láwa dọ̀tá láéláé káti ẹ̀ wá pé pákó tí wọ́n kó lé orí ìgànnà ilé rẹ̀ òun náà ló mú kí ìgànnà yọ wálẹ̀ kó wó dànù nítorí dájú òun náà ní pé tó bá wó dànù kò ní jẹ́wọ́ nìkan fún wọn láǹfààní ẹ rí i pé gbàmí sí omi ò tó oní ọ̀sẹ̀lẹ̀ láàrin yìí àti nífẹ̀ẹ́ gbódò ń rò sọ àní fẹ́ kú láàrin yìí ẹni lè gbélé kọkàn yan balẹ̀ ẹni lè jáde nínú ilé kẹrin kẹyàn fanda nítorí pé kí ni ìkùnsínú burúkú ń bẹ láàrin yìí ó ní bọ̀ àwọn olórí ibú tí alágbèpákó lórí ìgànnà rẹ̀ tó ní ọrùn ìyá òun lágbèlè ògiri ṣe di yá rẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ wàá lọ́ọ́ bá máa ṣẹlẹ̀ títí náà máa so gbóná bá ti kọjá olórí ibú tó fẹ́ bà mí gbẹ̀rẹ́ jẹ́ nu olórí ibú ìgànnà dùn ún lò ló ní ìmọ̀ tiẹ̀ kẹ́ máa wo sọ́nù gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn yóò máa ṣẹlẹ̀ ẹ sì rí i pé lónìí náà àwọn nǹkan púpọ̀ náà wà tó lè mú kí alábàágbé rẹ̀ bùkátà gànà rẹ̀ níbi à ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ táwa bá ti lè fẹ́ǹsì lé wa ẹni tó kọ́lé tiwa yóò fẹ́ láti jàǹfààní fẹ́ǹsì tiwa gẹ́gẹ́ bí tiẹ̀ náà yọkàn máa fẹ́ǹsì míì pẹ̀lú ẹ̀ eléyìí tó túmọ̀ sí pé òun ò bùkátà láti tún máa ma fẹ́ǹsì míì ó fi wá di pé dọ́gù fẹ́ǹsì ni ibi tá a ti jọ pa àlà pẹ̀lú ẹ̀ fún kíni kí la fẹ́ máa fowó ṣòfò sí ọ aléwọ̀ ọ́nù pé náà kó jàǹfààní fẹ́ǹsì tiẹ̀ ni kò léwọ̀ ọ́nù tó torí ẹ nísìnyí wọn á gbé fẹ́ǹsì tí wọ́n bọ̀ wọ́n fẹ́ sọ́mọ́ fẹ́ǹsì tiẹ̀ lọ́nà tí ó fi jẹ́ pé fẹ́ǹsì tí wọ́n máa yun iná ni ó jẹ́ ààlà láàrin àwọn àtiwọ́ wọ́n máa jàǹfààní rẹ̀ lágbọ́nú bí àwọn náà máa jàǹfààní rẹ̀ lágbọ́n òdì kejì wọ́n á sọ pé rárá o ẹnìkan gbọ́dọ̀ sọ búlọ́ọ̀kù mọ́ fẹ́ǹsì mi àìjẹ́ bẹ́ẹ̀ wàá lò sùn àwọn bá ní kí wàá lọ ọmọ bá sùn ẹ fi fẹ́ǹsì bàbá ń fẹ́ǹsì lẹ̀ fún un ẹ dáhùn náà tún mọ tiwa tó sì dáa bẹ òkùnkùn dáa bẹ torí délé yìí ẹ jẹ́ wọ́n sọ fẹ́ǹsì wọn mọ́ ti yín kò dín nǹkan kan kù fẹ́yìn kódà ń gbà mí ó tún máa ń ṣe sábàbí pé kí fẹ́ǹsì yẹn ó tún ní agbára nítorí pé tí blọ́ọ̀kù mi bá ń bọ̀ tó bá pàdé fẹ́ǹsì yìí yẹn kò ní fún atẹ́gùn burúkú láǹfààní àti lè dá fẹ́ǹsì yẹn wó nítorí pé ìtọ́wá sọ́pọ́ọ̀tì rẹ̀ yẹn náà ó tún ti dà gẹ́gẹ́ bí nǹkan tí fẹ́ǹsì yóò tún fara tì tí òfin ní dà wò torí ẹ̀ gbogbo ìgbà gbogbo àkókò njẹ́ alábàágbé rẹ bá fi ń bùkátà láti jàǹfààní ògiri ilé rẹ má dì lọ́nà má dì lọ́nà láti jàǹfààní rẹ bí gálábàágbé rẹ wọ́n yẹ pé lódì kejì wọ́n bùkátà láti kan ìsúnmọ́ ara fẹ́ǹsì rẹ tí wọ́n wàá so okùn mọ́. tí wọ́n tún kàn má tí ó fi jẹ́ ní tí wọ́n fi ń ọwá nobody should touch this wall. torí kíni wọ́n kò sí wàhálà àbí òye wa kò sí wàhálà ẹ wọ́n kìn so ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin. Abu ni máa ọ̀pọ̀lọpọ̀ nínú yẹn máa yarí fún alábàágbé yín tó bá ti lóun fẹ́ ṣe nǹkan kan lára fẹ́ǹsì yẹn kí ló ṣe yín àbúrò rẹ̀ rà tó gbàdé tiwa nù la nabi ha bẹ́ẹ̀ náà ti àfikún wàláhi mo fọlọ́ nbura pákó pákó tí mo bùkátà láti gbé lórí fẹ́ǹsì yín tẹ́ fẹ́ kí n gbélé e, ń sọlù yìí pákó wọn sọlù yìí sọ. pákó ni ìyẹn ni pé ń pàkíyèsí wọn ẹ̀wò látàrí ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn gbọ́rọ̀ wọn ní fẹ́ tẹ̀lé látàrí àwọn sàhábà àbò rírà ṣe ń pàkíyèsí pé tẹ́ ẹ̀ bá gbọ́ lẹ́rọ̀ èmi ọ̀sọ́ pákó lè yàn ó kúkú máa jẹ́ kó rí yín ní òru nínú kí fẹ́ǹsì kó ru pákó àti kí wọ́n rù èwo ní òwú kò sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá rù yóò wù àmọ́ fẹ́ǹsì ló rù kò lè wúwo kò lè crack lé ìjẹba ọgbà wa tó tẹ̀lé lẹ́yìn ọgbà yẹn fi hàn wa bí alábàágbé wa ó ní ìwọ̀ lórí wa alábàágbé wa ó ní ìwọ̀ lórí wa ó tún wá látọ̀dọ̀ Abu Hurairah yìí kan náà أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت متفق عليه ولا النبي صلى الله عليه وسلم يعني كان يتبع بلون بقوة تجوكين كما سني على بقبير لارا eléyìí jẹ ọ̀kan nínú àwọn àmì tá a fi mọ̀ pé ìyẹn gbọ́ lọ́wọ́n bá gbọ́ lódodo ìyẹn sì gbàgbọ́ kọjọ́ gbẹ̀ndàgbé àmọ́ bọ̀ téèyàn bá ti ní alábàgbé rẹ̀ lára ẹnikẹ́ni tí sí ìgbàgbọ́ tá ní sọ́lọ̀ tí ọba sì sí ipa gbàgbọ́ pé ìṣirò ń bẹ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù alábàágbé kan ò ní bọ́ lọ́wọ́ ẹnìkan ṣùgbọ́n níṣẹ́ la alábàágbé wa bọ́ lọ́wọ́ nira wa láàjẹ́ ni tí ń ni alábàágbé lára láàjẹ́ òkúta àdìgbòlù fún àlàáfíà wọn nítorí pé àwa gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́wọ́ bá ẹlẹ́dàá wọ̀ fẹ́ ká ni alábàágbé wa lára àti nítorí pé agbọ́jọ́ kan ìgbọ́ torí pé àmọ́ kó gbogbo ń táwa bá ń ṣe ìṣirò ń bẹ tó bá di lọ́la gbẹ̀ndà kéyàmù ìdí nìyí tó fi jẹ́ pé àwa kì í ní alábàgbé wa lára tabawa rẹ́nìkan ti ní alábàgbé lára tó sì jẹ́ mùsùlùmí á sọ pé ewu ń bẹ́ẹ̀ o torí pé àmì pọ̀ gbọ́ lọ́wọ́n bá gbọ́ ni àmì pọ̀ sì gbàgbọ́ péjọ gbẹ̀ndà kéyàmù ń bọ̀ ni jáwọ́ ń bẹ̀ nítorí pé àpẹẹrẹ aburú ló jẹ́ fún nínú ìgbàgbọ́ rẹ̀ àpẹẹrẹ aburú ló jẹ́ fún nínú ìgbàgbọ́ rẹ̀ o gbọ́dọ̀ ní alábàgbé rẹ̀ lára bàjẹ́ tó bá dà mí lóògùn ló máa fọ́ lẹ́yìn àwọn àṣà àwọn ọ̀daràn nìyẹn àṣà àwọn àkà wọ́n dọ̀ lóògùn nù àti pọ́ fọ́ lẹ́yìn ó rí pé oògùn tí wọ́n dànù àtẹ̀yìn èwo ni èwo lọ́wọ́n jura wọn wọ́n sọ pé oògùn yẹn náà lóògùn tó lò tó fi ní kú òun sì sọ pé ẹyin yẹn òun náà lẹ́yìn tó ṣe pé tóun bá ṣàbálẹ̀ lórí tóun bá fi pa ma àwọn generation tó náà ò ní parí ṣe wọ́n lọ́wọ́ àwọn jù tó onítàdí ẹ̀ bá dọ̀ lóògùn ọ̀fọ̀ lẹ́yìn so wọn náà sọ pé tó ọba lóògùn ó kù wọn náà sọ pé ẹ̀yin tó ọfọ ọba generation mi jẹ àbẹ́rẹ́ nǹkan mẹ́ torí délé ibà ẹja bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa má ní alábàágbé rẹ lára má ní alábàágbé rẹ lára kí wo tiẹ̀ jẹ́ ni tí wọ́n ní lára wọ́n sẹ́pẹ́rẹ́ ó yàtọ̀ sí kọjá pé ọlọ́run má nìyàn lára bákan náà wọ́n ní ẹni tó bá tún gbọ́ lọ́wọ́n bá gbọ́ àtọ́jọ́ kan yìí pẹ̀lú yókùrẹ́m bọ́ìsà kó máa ṣàpọ́nlé àlejò rẹ̀ àlejò tó ti bì kan wá bọ̀ pàápàá jùlọ tó ṣe é pé ibi tó ti wá kò lè rọrùn fún láti tún kó gìrì máa padà lọ lẹ́ẹ̀kan náà ìbẹ̀ jìnnà díẹ̀ pọ́nlé dídé tó dé yẹn ẹ̀fọ́ mi lọ ẹ̀fọ́ oúnjẹ lọ ẹfà yìí tó ti sinmi lọ tó tó bá sinmi ó jẹun ó sinmi ẹtún fi ibi tí ó ti sinra lọ ó sinra tó ó lóun fẹ́ dúró dọ̀la fẹ́ dúró dọ̀tún la fún níbi tí ó gbé ntẹ́yìn náà máa fi fún lóúnjẹ láàrin ijọ́ méjì sí mẹ́ta ọlọ́run bò ní fi wọ́n yín tó nítorí pé. So, ẹni tí ó fi lélẹ̀ tó fọ̀nà ẹlẹ̀ tí ń bọ̀ wá dọ̀ rẹ̀ òsì tàbí ṣùgbọ́n á ọ̀gá púpọ̀ lọ́dọ̀ rẹ̀ nítorí pé fífi lélẹ̀ wá bọ̀ ó ti ẹ̀ǹdẹ́njà gbèsè ayé rẹ̀ kọjá sísọ nítorí kó lè wá bọ̀ so ìwọ náà tán wá bá tó gbé wá ó sì fajúro ó sì sọ gbogbo tó gbé wá nítorí ọ̀dà ṣé máa lọ́nu kò tí

ló fi di pé ọgán mọ́kọ̀ ń bọ̀ so ẹ má wàá já ń tàn mà nígbà tó bá dé ọ̀dọ̀ yín kẹ́yìn wá fi hàn yín pé so pè mí kó tó máa bọ̀ ni sẹ́mi mo ní kọ́ wá òtún wa ń bọ̀ tún méyàn méjì lẹ́yìn àbí so ah nígbà tí ń lọ kọ̀ fẹ́ jẹ́ ṣètọ́ ni wọ́n fẹ́ káwọn jẹ́ mẹ́ta lórí ìrìn àjò so torí àmàlà tó bẹ̀ wọ́n tí wọ́n lọ bá ara sẹ́kẹ́ gbogbo ẹ̀ náà lè má nà five hundred naira ṣe náà lọ ń kanra sí báyẹn ẹ́n so àwọn sì ti ẹni ìsìn ẹni tí ń bọ̀ láti kó lápèjúwe tí ń wọ́ bọ̀ wá sátidé tẹ́ ń bì báyìí tọ́wọ́ débì lápèjúwe bí aago mẹ́wàá àbọ̀ tó sì jẹun lẹ́kọ̀ọ́ kó tó kó lẹ́kọ̀ọ́ kò súnmọ́ kó jẹun lẹ́kọ̀ọ́ àfi tó bá yẹ pé ọ̀rà àṣàjẹ lọ́nà bíi búrẹ́dì àtàkàrà lọ́yọ̀ọ́ àbẹ́rẹ́ nǹkan mi àbí fi kárí ilé nìbàdàn àbí òye wa kórókóró láwọn alẹ́ Ogun State bóyá nǹkan tí kàn jẹ́ bọ̀ tí fi ń gbẹ̀mí ronú níwò pé táwọn bá dọ́dọ̀ yín àwọn ò ní pàdánù fùfú ó kéré ju àwọn ò ní pàdánù fùfú àfà ńgbà tí wọ́n dé wọ́n pàdánù láfù ó fi kàn lọ ọkà kójú lẹ́nu kékeré àwọn olùbẹ̀dẹ́ ìrìnà ṣètò ni ẹjẹ́ o kéésì wà tó da torí pé ntẹ́mi ò ní fẹ́ kí wọ́n ṣe sí mi má ṣe sọ ọmọlàkejì nígbà yìí náà ti bá yàn púpọ̀ lálejò rí jẹ́kí bí ẹ ṣe dé wọ́n fi gbá lu gbá wọ́n fà wúlò àwò yẹ́s wọ́n lè má lè ṣe oúnjẹ yẹn lé wọn o wọ́n lè má lè lásìkò fún o àmọ́ pèsè rí kẹ́ tẹ́tẹ́tẹ́ ti sọ pé àti ah, súnmọ́ àti fẹ́ẹ́ dé à ah, wọ́n ti lọ́ọ́ ránjẹ bọ̀ wá fún ẹ ẹsẹ̀ kà wọ́n kú ni wọ́n àti gbọ́ tìtẹ́lẹ̀ àmì wọn ṣe ti tẹ dé bá ọyá yá ẹgbọ́ kadà ẹ lọ ra ń jẹ wá ẹ lọ ra nǹkan báyìí báyìí báyìí wá fún wa. nítorí pé ẹni tó ti odidi irú ọ̀nà bẹ́ẹ̀ ti ń bọ̀ ó yẹ ká ẹ lè palẹ̀. wọ́n ń bọ̀ ní ìgbà tí ọjọ́ ti kẹnu bọ́ kó kí wọ́n máa bọ̀ láti mọ́ kó wa kó wa bọ̀ nílùú yín kó wa pé wọ́n bẹ́ẹ̀ ń léṣà ẹnìkan wa bọ̀ láti mọ́ kó wa àsìkò tó wá dé sí ọjà àsìkò Maghrib kẹ́mọ̀ kí mọ́kúá sí lẹ́sà ó sọ rí nù nítorí kí láti mọ́kúá tó bá fẹ́ lọ sí lẹ́sà ó ti fẹsẹ̀ wá gba ọ̀nà ìjẹba wa bì kótó ti kú ọ lọ sí mọ́kúá tòtò bá tún ní ọ̀nà Àbújá kan lọ fẹ́ lọ gbà bá rọ́ǹgùwé bá gba rọ́ǹgùwé ẹ wá wo bó ń ṣe gbà kọ̀rọ̀kọ̀rọ̀ ẹ dákun tó o pàtàkì lọ́dọ̀ rẹ ẹ wo bó ṣe gbà o bóyá ńgbà tó dé gbogbo láti tó wá ń bì lọ́sẹ̀ lọ sóṣogbo láti Òṣogbo ló ti wá sẹ̀sẹ̀ lọ wọkọ̀ Ìléṣà ó tún wá dọ́dọ̀ rẹ sí bí àsìkò Magrib ó ti gbéra kó látàárọ̀ sẹ́mi kọ́ náà wá dá so ó wá dọ́dọ̀ rẹ lásìkò Magrib wá ní kí lọ́ọ́ bá yín wá kí lọ́ọ́ gbé wá kí lọ́ọ́ gbé yín wá tètè ṣàlàyé torí pé mi ní nǹkan wá ju tí mo sí o yẹn ni kọ́ gbọ́n ẹ̀ ní sunbí mo rò pé yẹ yín àwọn tákìtì yẹn sá ń kí ọgbọ́n ẹ ní fún kí gbogbo bá tilẹ̀ òkè ẹ dá lọ́gbọ́n tó ẹ ní fún kí ṣé ò sí kí ló gbé yín wá wọ́n ní ọ̀rọ̀ báyìí báyìí báyìí ọ̀kẹ́ máa ṣàlàyé máa ṣàlàyé mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́ mọ̀ kò sínú pé ọmọ lọ́ra pé ọ̀tá wa ẹ kò burú àwọn ọmọ oúnjẹ wo lálẹ́ tètè rírà fáwọn èèyàn yìí ní ìsinyìí báyìí tí ó gbóná dáadáa tí ó ṣe kíní kan kò sí ẹ máa ṣàlàyé máa ṣàlàyé wọ́n ń jọ́ tiẹ̀ lẹ̀ wọ́n ń jọ́ tiẹ̀ lẹ̀ ókè tálákòókò ìdáhùn eléyìí èsì rẹ̀ eléyìí kan báyìí ọjọ́ bó ti ṣe jẹ́ èmi gáyà bí ẹ ti ṣe rí nísìnyí mo bízì dábàá fi rí twenty five minutes sísìn báyìí mo tún ti lọ bì kan báwo ṣe ẹ máa lọ lálẹ́ yìí lẹ́yìn àríwá o <laughs> ìkà ìkà mọ́tò tó wá máa lọ lálẹ́ ẹ ṣé ilé ìtàwọ́ ti dóṣogbo ni àtòṣogbo owó tún ti mórí lé ọ̀nà Ìlọrin àti ọ̀nà Ìlọrin owó tún ti mórí lé Ìjẹ̀bà wọ́n kó ṣé òru náà ó tún ní mọ́tò mọ́kú wá ìkà torí èlò ok òpin rẹ̀ ìwọ láàyè tó lè fi wọ́n sí torí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí òwò láàyè tó lè fi yẹn sí kò sí wàhálà ń bẹ wàláhì so ẹ máa mú wọn lọ sílé àlejò máa wo yàrá tó dáa fún wọn so ibi tí wọn ti ní rí rádaràda jágbajàgba kan bẹ so ẹ tí wọn bá gbà lójúmọ́ kan ẹ sáà ti bá fi wọn bẹ ẹ wá ṣàlàyé fún wọn wọn ṣàlàyé ṣé ìjọ mélòó lẹ fẹ́ lò ọ̀la wọn lọ ìjọ mélòó lẹ fẹ́ lò ah ilẹ̀ bá ti mọ́ náà lọ ẹ̀ sì fẹ́ faramọ́ wa ní faramọ́ wa ìjọ méjì mẹ́ta bá ṣiṣẹ́ mọ̀ pé apọ́nlé ni wọ́n láàyè àmẹ́ni tó wá wá tó ń ti lé tó ń ti lé dànù kékeré ní mọ́dálé àlejò lẹ́sìn wàláhì wà burúkú tó tó sí ẹlòmíì ọ̀wà wọn á ṣe ọ lóore ni màtọ́ bá ti rí pé kán kán kán kán kán rẹ ti pọ̀ kò burú orí tá a la fẹ́ ṣe òun ẹ kí wàá sọ ẹjẹ lọ gbé fẹlẹ òun bẹ́ẹ̀ ẹ wo anabi ibrahim aleyhi salam mẹtàwọn àlejò wa bá tí o tẹ mọ̀ fún àwọn ni mélòó wọn wá láwòrán yẹn mélòó ni wọn wọn lọ pa ògèdèǹgbé màálù ògèdèǹgbé màálù lọ pa láti gbà wọn lálejò so wọn ṣe dáadáa wọn dín dáadáa ó gbóúnjẹ síwájú wọn ó wá rí tọ́wọ́ wọn ò tó fa awùjẹ sami nù mùkìtà ẹ̀rù wọn bẹ̀rẹ̀ sí ní bá anabi ibrahim alayhi salam ah àṣeyìn lálejò báyẹn ẹtí ẹ jẹun. mọlẹ́kà làwà mọlẹ́kà jẹun mọlẹ́kà mú mi allahu akbar ẹ dákun ẹ wo bí anabi ibrahim ṣe pa wọn lé ẹni tí orí tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kìí ṣèwọ́ ló fi sùn pé òun ò fi fè tó bá fi lè fún ẹ lé kò ní mọ̀gbà tó ń fún ọ lóore òun tí ọmọ wa wá mi ìfẹ́ni tó ti dà níyàn kó ń fẹ́ fún tẹ́lẹ̀ tòótọ́ bá jẹ́ pé wàá rí ọba da èyí tá ti láwọn fún ọ wà láwọn fẹ́ lòun síbi délé ẹ jẹ́ ká kọ́ lílawọ́ kò síbi tá kó o lọ jàmáà ìjọba àgbàlejò máa lọ ná ten thousand kékeré lára ń gbà tá a máa náwó dànù àbà ọlọ́run ọba ni kò ṣe fún torí pé ẹ̀sìn ló ní kó pọ́n wọn lé ẹ̀sìn ló ní kó pọ́n àlejò rẹ lé torí de eléyìí báyìí ẹ̀rí pé àwọn lárúbáwá ṣáájú kí islam tó dé wọ́n ti jẹ́ni tí máa pọ́n àlejò lé kọjá sísọ. gbàtí islam tún wá dé tó náà tún wá tó tún wá lù ú ló ń pé ìwà rẹ ni nítorí wọn bá fẹ́ ni nítorí tó yẹ máa ṣe ni sunna anabi sallallahu alaihi wasallam ni ah, ọkà màmá ọkà màmá lọ́dọ̀ lárúbáwá wàlá yóò sùọ́ yóò sùọ́ kí ti pọ̀ wá bá alálejò Madina fún àbí mo lọ sí hajj mi lọ bẹ́ẹ̀ nìkan kan lálejò ojú pé mo jálejò ọlọ́run lọ bí tí à ń ti lọ nínú ìlú ọkàn sálábà pàdé ọ̀rẹ́ kan tá a ti jọ mara rí ni àá nílẹ̀ náà tó bẹ́ẹ̀ ni nílẹ̀ yìí àá nítorí àwọ̀ lùdẹ̀ kàtí wa tẹ́ wa tẹ́ kíní kí a fẹ́ yọ yín lẹ́nu ni wallahi qasaman billah lónìí wallahi mo fọlọ́ ọba búra tẹ̀tẹ̀ àṣà indana al-yawm ọ̀dọ́ wa ló ti jẹun alẹ́ lónìí. yà á ṣe otruku taklif otruku taklif má la wàhálà bọ́ra rẹ lọ́rùn ẹni láàlá má fi taklif ṣá la wàhálà bọ́ra ẹni lọ́rùn la ilaha illallah ọwọ́ bẹ́ẹ̀ ṣe ríra o tó bá jẹ́ pé ọ̀nà bíi ni máa ń lọ tó fẹ́ lọ gbọ́ àwọn bùkátà rẹ̀ tó sì jẹ́ pé ẹnu tó ti fi pè yín òun bùkátà pé tí ọba pè yín báyìí lọ yẹ kọ tí ó fi lọ ra àwọn èlò àwọn nǹkan nǹkan tí ó fi ṣe oúnjẹ tí ó fi ṣe kìnnì báyìí ni ọmọ lọ ní ṣe direct ibi tí ń lọ tẹ́lẹ̀ yẹn pàdé ẹ̀yin ò dé sílé rẹ o ẹ̀yin ọ̀wá bá o àlejò o amẹ́ríkà ẹ̀ka ti jọjọ́ rẹ̀ rí i alẹ́ ẹ̀kọ́ pa yín pọ̀ bẹ́ẹ̀ àǹkà yín pọ̀ yóò sùn ọ ó sì fẹ́ máa sọ pé ah, gbogbo wàhálà yìí tá ń bì ọ. torí lẹ́ẹ̀kan náà èmi èmi èmi rondo ìbò ní kùn mí tó ẹ́ sẹ́gbẹ́ oúnjẹ mélòó náà lẹ́ bá yá wọ́n ti pè agolo ráìsì ẹyọ kan ilé jẹ́ tẹ́tẹ́ bá sì lárúbá wa lọ ra ráìsì five kilo five kg yóò tún wá ní kí wọ́n pa àgbo didi kan àgbo tó tóbi àfa ó tún lè ní kí wọ́n bọ̀ ń ṣe ní sísè tí máa fẹ́ dùn jù wọ́n wá dín àgbo lódìdí èsì pé táwọn máa gé ẹran kéékèèké fa wẹ́lẹ́wẹ́lẹ́ bẹ́ẹ̀ mọ̀ báwa owó pọ̀ lọ́dọ̀ wa díẹ̀ ẹ́ wọ́n wá dín àgbo lódìdí tó bá yẹ ní ẹsẹ̀ rẹ̀ tí wọ́n yọ àwọ̀ rẹ̀ tí wọ́n yọ tó wọ́n wá dín lódìdí orí rẹ̀ wọ́n ti wọ́n di òun náà lódìdí àwọn ẹ́ńjìnì wà láyé tó ẹ ṣe pé fún wa láti máa dá nǹkan sínú agbádá sòkun ó di lódìdí wọ́n pé ìran ó ti rọ̀ tí tó kàn máa fà á báyìí bíi tíṣú pépà tó ti bómi tó máa fà á tí wọ́n máa ya báyìí tó máa fà á tí wọ́n máa ya eyín rẹ̀ ọ̀bá àti ti bisikíìtì wọ́n náà máa rí irun wọ́n máa rí jẹ́ àfa wọ́n tún á kó àwọn sàláàdì àwọn kòkómbà àwọn kìnnìkan kábéèjì nínú nínú sàárọ̀ fa wọ́n tún kó gbogbo àwa wà ní Greenland ní ìṣòro láti rí gbogbo ilé wọ́n wá kó wọ́n fi dára sí gbogbo etí tirẹ̀ ṣàgbé wọ́n wá gbé dìde àgbo sáàrin ó lè jẹ́ pé olúwa rẹ̀ àti òun nìkan ó tún lè invite èèyàn méjì mẹ́ta wọ́n tún wá kó àwọn júùsì oríṣiríṣiríṣiríṣi àwọn fúrúùtù oríṣiríṣiríṣi pé yáa ah, nílùú ah. la fẹ́ jẹ́ nù kìnnìyàn ah, ẹ má jẹ́ wọ̀lúwa rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n á jẹun sẹ́yìn rọra ń bu ẹran kéékèèké pé tọ̀ ẹran ọ̀pọ̀ ni àbí òye wa <laughs> òun tó a máa yá yọ máa yá faragada faragada yọ máa sọ sí i wájú pé ẹ jẹran ẹ jẹran ẹ jẹran subhanallah wàláhi á àwọn lárúbá lawọ wọn máa ń ṣe àpọ́nlé àlejò wọn máa ń ṣe àpọ́nlé àlejò kọjá sísun kí sì kankan ló tì wọ́n bí ìbá ṣe islam àwa ń kọ́ wọ́n fẹ́ pààyàn lẹ́nu ìpín yorùbá lẹ́kùn sójú ká dá màlàsínú àdému lọ ni ká pé ẹ bá ní ta àmàlà kó kún àdému àbó lè jù bẹ́ẹ̀ náà lọ kẹsì wọ ẹran síbi kan gbogbo ẹ náà wọ́n ta ọmọ ti parí náà máa sa hun làní yín làní láwọ́ ẹ máa hùwà ká ẹ máa hùwà dájú kó dábẹ́ wọ̀lá ẹ̀ kó dábẹ́ sọ yẹ kí a máa kọ́ àpọ́nlé má ìwà wa ìwà wa ọ̀dà kọ́lọ̀ wa tún wà wá sí ó kéré jù àlejò bá ti bá wa tàì bá wa omi ká fomi sílẹ̀ kó mu omi ni ẹ mú mi o ẹlòmínà máa ń tijú tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ kò ní kò ní náwọ́ sí ẹ mú mi tọ̀ ẹ dákun ẹ má bínú wọn ti lọ́ọ́ bá yín gbóúnjẹ wa so ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé ẹ̀yin náà tá a máa ṣe bẹ́ẹ̀ sí yín tí wọ́n hùwà ọ̀dájú sí yín tí wọn ò fi jíjẹ lọ yín tí wọn ò fi múmu lọ yín níbi tẹ́ ẹ lọ inú tí inú ò dùn ẹ̀yin náà má ṣe bẹ́ẹ̀ sọmọlá kejì yín ẹsẹ àlejò yín torí ẹlẹ́sìn Islam sọ pé tálejò bá bá wa gan tó fẹ́ dúró tó fẹ́ dúró sọ́dọ̀ wa ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ọ̀ràn yẹn ní ká pọ́nlé ọ̀ràn yẹn ní ká pọ́nlé gbogbo nǹkan tí ń bùkátà yẹn ní ìmọ̀ bá bá gbára wá sí ma kárìpàṣẹ fún kárí pa ṣe naam. ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت النبي صلى الله عليه وسلم تنين كان تبقى بلون وبقوا تجوك كما سرر لنا بكتاك كما سرر لنا بكتاك دكي ó pàtàkì ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ nítorí pé inú tó kó báyàn jù téèyàn fi rí náwó ọ̀rọ̀rùn ẹnu ni wàláì ẹnu ọ̀rọ̀ rọrùn sọ gidigidi ọrọrùn tayọ fẹ́ ìdí nì tó fi jẹ́ pé ọ̀ràn tá à ń fẹnu dá ó pọ̀ ju gbogbo ọ̀ràn míì tá à ń foríke yòókù tá à ń fi ṣe lọ. so wọ́n ní ẹnu. òun ló sì yẹ ká lè kó ìjánu jù nítorí pé ibi tọ́rọ̀ ti ń jáde ó ní í ṣe pẹ̀lú ahán ẹ ibi tọ́lọ̀ ń gbé ahán pamọ́ sí ọlọ́run gbé sínú ká ẹnu àjẹ òkè ní àjẹ wọn bò àwọn eyín náà tún bò ètè méjèèjì tún bò málẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ama pé àmọ́ jáde àmọ́ ti sá àwọn èèyàn láàké. ẹ̀yin náà kíyèsí ahọ́n yín níbi tí ọjọ lọ dé nìsí lẹ́nu òní lásán inú Ramadan la tún wà ṣé dáadáa lẹ́fẹ̀ẹ́nu yín ṣe ni àbá ṣé dáadáa tẹ́fẹ̀ẹ́nu yín ṣe lọ́pọ̀ jù ní àbá burú náà wò wò torí pé kọ́mọ̀jẹ́ pé ìjọ gbẹ̀ndẹ̀ ní ọ̀wá dé ní ọmọ wa yà wá lẹ́nu fáwọn ọtí máa ń ṣèṣirò fúnra wa lẹ̀ sí tasbihat قراءة القرآن الصلاة على النبي صلى الله عليه وآله وسلم dá àṣeyṣe lọ́pọ̀ jù ni àbófófó ẹ̀gàn ìsọkúsọ orin ìwíkúwìí tí ò lọ́pọ̀ lẹ́nu wa lónìí tó àmì kéèyàn gbọ́lọ́ngbọ́ kọ gba péjọ gbẹ̀ndàlù kí á máa ń bẹ ó ní kéèyàn kàn máa lu ahọ́n rẹ̀ bó ṣe fẹ́ o ó ní kéèyàn máa lu ahọ́n rẹ̀ bó ṣe wù torí pé wọ́n ń sọ pé ẹni tó gbólóńgbò àtọ́jọ́ kẹyìn àtọ́jọ́ kẹyìn àtọ́jọ́ kẹyìn ó ní í ṣe pẹ̀lú pé ìṣirò ń bẹ ó ń ṣe é pamọ́ ni ní gbọ́n gbogbo ohun tó ń ṣe òun ṣe é pamọ́ ni kọ́ ajẹ́ pé ní ṣe é pamọ́ fúnra rẹ̀ gbogbo ẹni tó bá rò dájú ṣe é pamọ́ sọ pamọ́ ọ̀sọ́gbè nítorí pé bẹ́ẹ̀ bá tẹnu rẹ̀ tó fi wá rọ́ọ̀fù tó fẹnu tó fi já géètì tó sòfófó tó pẹ̀gà tó parọ́ tó sàbùmá tó sòfófó gbogbo ẹ̀ pátá korongodo tó bá di kìyàmù tó padà dẹjọ́ náà ni dẹjọ́ yọ dẹjọ́ a sì pípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní àwọn ẹni tí ń kọ iṣẹ́ wa lẹ̀ tí ń kọ̀rọ̀ wa lẹ̀ ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid gbólóǹkan ọba jáde lẹ́nu rẹ̀ àmàlẹ́kà tí ń kọ́ ti wà wa inna alaykum lahafidhin kiraman katibin àwọn èèyàn tí èso sọkúsọ àwọn èèyàn tí máa ronú kí tó sọ ọba tíjọ́ gbẹ̀ndà òkè àmọ̀ ẹ̀rú ọ̀mọ̀ àbàwọ́n ẹnu kó bá mi ẹnu kó bá mi gbé wàá làwọn ẹni tí òkú ẹnu wọn jà mí àwọn ẹni tí máa fẹnu tí wọn wá rọ wọn jẹ pé ọ̀rọ̀ kùn tí wọn lẹ́nu láti sọ irọ́ èké ẹ̀gàn òfófó ìbánijẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ ẹ sì mà wípé ẹni tó pọ̀ jù ní ìmúniwọná kò náà la hàn màdá nàbì sallallahu alaihi wa sallam tó sọ fún Mu'adh ibn Jabal radiyallahu anhu kuffa alayka hadha ànábì gbà hàn sọ́ra fẹ́lẹ́ yìí òní wa inna la mu'akhadhuna bima natakallamu bih tẹ̀ntẹ́ ànábì sọ ní ti ni pé ọlọ́run máa fìyà jẹ wá lórí ntàǹkà ń lọ́rọ̀ à anabi ni takilatika ọmọ ọdá kan aliyukabu naasu fi naari ala wujuhihim fi riwaaya ala manakhirihim ila xasaidu alsinatihim tí nǹkan kan máa da àwọn èèyàn sínú náà tó bá di jọ gbẹngàn al-qiyama gba riwaaya kan gba ó kan yàtọ̀ sí ahọ́n wọn fà fún wọn bíi. Nke hàn fà fún yẹn náà ní ó kó yàn dànù náà kó lọ́n dákun kó sànù wa torí ẹ ẹnu ẹnu ó máa ń ẹnu ó máa ń láàyàn ṣùgbọ́n àṣeríparun tí wọ́n ń fa hàn ṣe ọ̀pọ̀ ju lọ ó sì máa ń rọ ọmọnìyàn ní ó máa ń láti fahán sàṣerí panu àṣerí parun ju àti fahán ṣe àṣerọ́là lọ. lẹ́yìn tó máa ń bọ́ wọn lọ́wọ́ ẹ má máa sọ̀sọ́kúsọ ẹ má máa wéwèé kówè ẹ má máa sọ tó kó bá yín lọ́dọ̀ Allah ẹ rí ké tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n máa fọ̀ létí ni pé ìwọ̀fà lẹ́nu ibi tó bá ti wẹ̀ lẹ́nu kọ́ ló lè wàá gbà. ń dà gẹ́gẹ́ bí ọmọlanke torí ẹ akramakumullah ẹjẹ aṣọ ẹnu wa o ẹnikọ́ anabi tó o bá ti lọ́rọ̀ rí lẹ́nu tó sọ dákẹ́ nítorí pé dákẹ́ kún kó sì sọ tó bá dákẹ́ tó sọ̀rọ̀ pàápàá jùlọ yéé tó kó ṣàfihàn òdodo yéé tó kó lọ sídìí dáadáa àwọn yẹn ọwọ́ adákẹ́ ìwọ sọ̀rọ̀ wọn ò ní kọ́ sínú òwe sẹ́ rẹ pé wọn náà dáràn torí àìfi àìsọ̀rọ̀ fi dáràn àìfi àìsọ̀rọ̀ àìfi dáràn àìsí ìdákẹ́ wọn pé yẹn sì sọ torí ẹ̀ làwọn lárúbáwá náà sọ pé ìdákẹ́ni kẹlẹ́mù min fidda fasukutu min dhahab wọn tó bá pé látara wúrà látara fàdákà wọn bá ti rọ ọ̀rọ̀ látara sílvà ni wọn bá ti rọ ọ̀rọ̀ ajá pé ìdákẹ́jẹ́ ńkọ́ àtàrà wúrà ni wọ́n ti rọ̀ wọn a sì mọ̀ yín pé ọ̀kan wọ́n jù kan lọ gold kìí ṣẹgbẹ́ silver torí ẹ̀ wọ́n náà kíyè sára o ó ti ń tẹ ọ̀bọ̀ ọjọ́ ti pẹ́ o ẹnu ẹ̀yìn náà ó ti ń tẹ ọ̀bọ̀ ọjọ́ ti pẹ́ àìmọye ìgbà ló ti kàn àkókò olóròǹbó látàrí ẹnu kó bọ̀. ó ti yẹ kó ti jáwọ́ ńbẹ̀ báyìí nítorí láyé ń bí náà ìyẹn rù la àyàfi tí ọba hàn ipò fẹnu dáràn gbogbo ẹni tó fẹnu dáràn sí tó fẹnu kọ lára rẹ̀ wàláì kò ní fi ọlẹ̀ láyé ń bí kò ní fi ọlẹ̀ àpẹẹrẹ kò ní rọ́nà lọ náà nù tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkèèyà torí di eléyìí àwọn Yorùbá wọn ní bójú rí ẹnu àdákẹ́ gbójú rí ẹnu àdákẹ́ bétí gbọ́ ẹnu àdákẹ́ má fún ojú rẹ ní rìkúrìrì má fún etí rẹ ní gbọ́kúgbọ̀gbọ́ torí kò sí bí ojú rẹ ó ti rí rìkúrì tètè rẹ ọgbọ́gbọ́kúgbọ̀ tẹnu rẹ ò ní fẹ́ sọ̀sọ̀kùsọ̀ èdè Yorùbá ti dáa jù gbígbọ́ ń jẹ́ gbígbọ́ rírí ń jẹ́ rírí sísọ ń jẹ́ sísọ wọ́n wá ní ìríkúrì ìgbọ́kúgbọ̀ gbogbo ẹ̀ rìsọ́ọ̀tì sí ìsọkúsọ subhanallah torí délé ẹja ṣọ́ra wa o ẹja ṣọ́ra wa àwọn ẹlòmíì nìsín àwọn ti rí àbádé ibi tẹnu bá wọn dénú sàárè ẹ wàláhì tó ìwọ nìsín àìsí ìkú rẹ ò tí dànù wọn ń dájọ wọn sọ pé mímì kò ní mì mẹwòó mi. na wò ó mi nítorí pé ọlọ́run bẹ àwọn èèyàn lẹ̀ torí pé ọlọ́run ti fi ọmọ nà wàhádà yìí náà hùn nájídẹ́ yìí láti mú ọmọ nà méjì ọ̀nà ọ̀dà àti etí ọ̀dà ó ti máa kí ló mú ọmọ tẹ̀lé lọ ń tọ̀ á ní orogún ìyá rẹ ní wọ́n bóun ni wọ́n dúró tí wọ́n fi rí bóun ni wọ́n wà irọ́ lásán wasaqidu ar-ra'yi midya'un li fursatihi hatta idha fata amrun 'ataba al-qadara aláìlérò ẹ̀dá yìí máa sọra rẹ̀ pinnu ni tí kaba tí wàá bọ́ ọmọ lọ́wọ́ tán yóò máa bú kádàrà ni iná ni tí mo rogún yóò ń sèw wọ́n sì ń wá láti lè ní wọ́n fi ṣe òní tani fi ń sèw bí yorùbá lẹ́nu ẹ̀sọ́ ahọ́n yẹn ẹ̀sọ́ ẹnu yẹn ẹni tó ti bọ́mọ yorùbá jẹ́ burúkú ni wọ́n èlé sọ ahọ́n o àfi bí ẹni tó jẹ fúra dé tí wọn ọba tí ì rí ọ̀rọ̀ ọlọ́rọ̀ sọ arọ́ mà já wọn jẹ lẹ́nu ọ̀ mà já wọn jẹ wọn náà kí ìsara kó wúra rẹ o dáwò lọ́jọ́ kan péré nínú gbogbo ìgbésí ayé rẹ ọjọ́ kan péré kò kọ ẹnu rẹ ń jánu níbi ọ̀rọ̀ ọlọ́rọ̀ má sọ̀rọ̀ ẹnì kankan láì dáa kó wo báwo lọ́jọ́ yẹn ó ṣe rí látàárọ̀ dalẹ́ fún ọ bàbá níyàwó ẹ já pẹ̀lú ìyàwó rẹ̀ jọ ni wọ́n àtàwọn ọ̀rẹ́ rẹ̀ àríyàn kan wọ́n kan lára ó tún dira rẹ̀ jẹ́ pé what mi rọ̀rọ̀ sọ lónìí ó sì rọ̀rọ̀ sọ ó rọ̀rọ̀ sọ kó sọ̀sọ̀ ni kí ló dé ó sì dẹ̀ mọ́ wa báwọn ó sì dẹ̀ mọ́ wa báwọn tó fi wá jẹ́ pé àbùdá ti Yorùbá ni pé ẹlẹ́gàn làwọn ẹ̀gàn ká sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láìda àìláyà náà sì ọjọ́ burúkú ọjọ́ burúkú bá wọn máa lénu ni wọn láyà ìwọ ọmọ pé nìkan ojú rẹ ló ti lọ sọ kété pẹ́yìn rẹ ló ti máa sọ tọ́ba wa gbọ́ tọ́ba dọ̀ràn ta ọwọ́ adi wọn ò ní bọ́ ò ní bọ́ lọ́nà mà ọ̀ràn ọ̀dà wa ni ọmọdé ní sẹ́mi ẹgbọ́rọ̀ ká. ọmọdé ní sẹmí àìgbọ́n tó ni ẹja sọ ẹnu wa ẹja sọ ẹnu wa ẹnu tẹ rí yẹn wàláhì àkóbá tí màá ṣe fọ́ mi yàn ó ju dáadáa tọ́ mi yàn máa fi ṣe lọ ó ju dáadáa tọ́ mi yàn máa fi ṣe lọ ẹ̀yin ẹjẹ́ kan dọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́nu àtẹnitọ́ màrí àtẹnitọ́ màrí wọ́n dà sí àtẹni tí yóò mọ àrí tí ò sàì dá sí rí òun náà tún dá sí. àyàfi tí ìbá ti yorùbá làwọn èèyàn náà ọdẹ mọmọ yorùbá bàjẹ́ títún sí yorùbá tí èsè mùsùlùmí là ń sọ torí pé tó ti dá àwọn mọ́lẹ̀ ọkọjá gbogbo eléyìí mùsùlùmí yorùbá là ń tún sọ ìsìláàmù náà wàá dà tó lápá lára wa náà rí ìsìláàmù náà dà tó wúlò fún wa ẹni tí ń pẹ̀gbọ́n ọmọ làkejì yóò tún máa tètè kó ń bẹ̀rù ọlọ́run ni pé ah, ọlọ́run ọlọ́run dárí di mí o ọlọ́run má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ má fi mú mi o àmì èèyàn burú ọkùnrin wọ́n máa tètè pé ń bá nìkan ń bẹ ní ọkàn ọkàn ọ̀daràn ọwọ́ ara rẹ̀ o sì fẹ́ pẹ̀ ni alimam eh, Abu Hamid Al-Ghazali nínú tírà rẹ̀ Ihya Ulumuddin ó ní nínú ẹ̀gàn ó ní àwọn ẹni tí máa ń ṣe bí ẹni ọlọ́run àwọn gan lọ́pọ̀ ẹ̀gà jù ẹ̀gà tó burú tó burú bàjẹ́ ó ní tó máa pẹ́ pẹ́ gan wọ́n máa ní ah a'udhu billah ah astaghfirullah ah ọlọ́run ọlọ́run má fi bí wá o má fi bí wá àwa náà kù síbi tá o. ok kí wọn lọ fẹ́ sọ tiẹ̀ sí i. ìwé iṣẹ́ ẹran sọ tiẹ̀ ń bẹ ó ya ọjà ni lẹ́nu fọ́ọ̀mù èèyàn aṣọ rẹ̀ ya lẹ́yìn ọ̀run tẹnìkan ya ń wájú so ìwọ wá ní tiẹ̀ lọ́ọ̀bà aràn torí pàgbọ́n wájú léwu ju ìpàkọ́ lọ wọn wá ń pàkíyèsí rẹ̀ pé iná ẹran sọ yín bí ó ya ẹ bùrọ̀dá gbé fìlà ẹran sọ yín bí ó ya sísá agbébọ̀rùn wọ́n ní ẹran tí iná bí ó gbé ya ó ní nóò nóò nóò ẹ̀dá abára ẹran tí wọ́n. ọlọ́run ní bá ní rántẹ <laughs> ọ̀fẹ́jọ́ ẹlẹ́jọ́ sí ọ̀fẹ́ ọ̀fẹ́jọ́ tiẹ̀ gbọ́ ti sílẹ̀ gbọ́tẹ ní ẹlẹ́ni ọlọ́run ní bá gbọ́tẹ ẹ gbọ́ sẹ́rù eléyìí wá ni kọ́ máa bá àwọn èèyàn jẹ́ kọ́ máa sọ̀rọ̀ wọn láì dá ṣe náà lọ́lọ́wọ́ bọ̀ gbọ́ tiẹ̀ àbí ó fi ọtí jahanna rídìí eléyìí man kana yu'minu billahi wal yawmil akhir ẹjẹ á ní ìwé pélébé kan lọ́wọ́ pẹ̀lú ògbọrọ láti ìgbà tó bá ti jẹ sáré kò wò pé inshàlá inshàlá dì sáré ọ̀túnla kò ní sọ̀rọ̀ ẹni kankan láì dá nínú ẹ̀kọ́ tí rọmọdán kọ́ mi kí n kọ́ ẹnu mi ń jà níbi ìsọkúsọ sókè máa máàkì pé mo fẹ́ nu mi kí alukur'ani mo fẹ́ nu mi ṣe tasbih mo fẹ́ nu mi ṣe takbir mo fẹ́ nu mi ṣe tahlil mo ṣàtúnṣe láàrin àwọn èèyàn mo pè yẹn lọ sí díẹ̀ sìn lé wọn kúrò ní ìbàjẹ́ gbogbo ẹ̀ mo sì ṣe lè là wọ́n gbé ẹ̀gàn wá bá mi mo tú wọn ká wọ́n pè mí láti láti pẹ̀gàn mo kọ̀ mo jágbe má wọn ọmọ máàkì ẹ̀ bẹ́ẹ̀ kọ́ wá rí i ṣe fọ́sẹ̀ kan kọ́ wá máa lò bẹ́ẹ̀ lọ́ngbèsè ayé rẹ̀ kò sì dúró ti Islam gidi kọ́ mọ́ fi súnà náà fi ṣeré pẹ̀lú gbọ́lọ́ pẹ̀lú gbọ́lọ́ pẹ̀lú gbọ́lọ́ tó o bá kú wàláhì ọkàn balẹ̀ díẹ̀ fún ọ pé inṣàlá ó rí dáadáa gbà lọ́dọ̀ lọ nítorí tí ó kó bá wa jù náà lẹ́nu yìí ìwọ ọ̀fẹ́nu rẹ pọ̀n ọ̀ fi pẹ̀ gan lóòótọ́ o ṣùgbọ́n gbàtà gbé wa bọ̀ wọn náà hmm, èèyàn hakika torí gbogbo eléyìí tó ń jà ló ń tẹ̀ wọn náà ti sọ wọn náà ti sọ lábẹ́ òfin ọlọ́run. wọn náà ti sọ àmọ́ ti bẹ̀rẹ̀ tó ti rí kọ́rọ̀ lọ ẹ lọ́sẹ̀ pé wọ́n ti yẹ ẹyin ẹyin rọ́rọ̀ sọ ni ọ ń sọ lọ́dọ̀ rẹ̀ kí wọ́n dalẹ̀ kí ni ọmọ yòówó ṣe ah mọ́ bàtí adé o bàtí adé ká lọ sọ kí ni àfẹ sọrọ èèyàn láì dáa á lọ sọ pé ọfẹ kóyún wọ wọjà rọrùn torí ẹ ẹ ká sọ ẹnu ẹ ká sọ ẹnu wa irọ́ pa ó ti pọ̀ jù ẹ̀yàn ti ọwọ́ ìrọ́pọ̀ ìrọ́pọ̀ oníwàǹpẹ̀ ní diplomacy so ẹ̀rí tí wọ́n máa parọ́ tí wọ́n máa parọ́ lóríṣiríṣi gbogbo tí wọ́n rà wọ́n làwọn rà gbogbo tí wọ́n bàjẹ́ wọ́n lọ bàjẹ́ so torí pé àwọn ọmọ òkú táwọn bá dó sówó sẹ́ lásán kò ní tó àwọn kò ní tó àwọn ní àwọn bricklayer ní ìsinyìí ẹ lè jẹ́ pé floor fẹ́ sin yẹn kò lè gba ju mẹ́fà lọ wọ́n á lè sọ pé bàbá kó lè bá a dùn dáadáa sìmẹ́ǹtì méjìlá lára méjìlá àwọn akọ̀ fọwọ́ yàrá rondo ah, ẹlẹgbẹ́ fẹ́ lómi o èmi ń ṣiṣẹ́ tí ó tàbùkù mi bàbá ń bàbá ó ti ra kókó sìmẹ́ǹtì méjìlá ó sì ra mẹ́fà ó sì ní kí wọ́n bọ̀ nǹkan méjìlá kó kúkú náà wọ́n ní nǹkan wọ́n lè kókó gba blank receipt nítorí báwo kọ́ lọ kọ́ bẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yọ wọ́n lè mú wa lọ rajà bíi plọ́mbà tó mú wa lọ rajà lọ́dọ̀ ibo gbàdá sí rajà tán yóò mú wa kọ́lu ga o gbogbo ń tán tà níye kan ara ń yé mi báwa bá ti lọ tán yóò tún padà lọ gba rìtọ́ọ̀nù àbẹ́yìn ọ̀gbọ́n rìtọ́ọ̀nù rí ìrọ́ náà nù ta ẹ̀sìn gba one two lọ́dọ̀ wa. kí ló dé à nígbà tí mi ọgọ irọ́ nù sẹ́yìn tó ti tànù àwọn bẹ́ẹ̀ nìyẹn tó ń tànù yóò tún ti múra ara èso wọn mẹ́ta ní tó ṣe pé ìdajì wọn kan yọ kàn àmọ́ wọn mẹ́ta lára afẹ́ jẹ ìwọ̀n méjì àbọ̀ lájẹmọ́nú àjẹmọ́nú àbí àjẹdáràn tó gbogbo pọ̀ ẹ̀yin tẹ́lọ̀ nǹkan irọ́ ní ìsìn ẹ bá ara sọ ẹnikẹ́ bá adágbádá àwọn agbé ọ̀pá mẹ́wàá sọ fún mi àbí òye lóòótọ́ ọ̀pá mẹ́jọ àbọ̀ lẹ́ fi dà ọ̀pá mélòó ló kùn àbọ̀ ọ̀pá kan àbọ̀ tètè lọ́ọ́ dà padà òní dà padà ẹ kàn rí lọ́rùn ọmọ télọ̀ ni kó ti fi wọ́n sọ fọ́ ọmọ sí ah, ọ̀gá télọ̀ sẹ́yìn sá sọ tó mọ̀ pé àá ah, ṣe ẹ̀gbọ́n bàbá yìí sẹ́yìn nìkan wọ́n á tà fún mi. subhanallah gbogbo adeku adeku àdékù àdékù aṣọ ọmọ aráyé tẹ́lẹ̀ ọba máa fìdé dọ́sítà yọọma ni ẹ wá máa skul kan one fifty aṣọ wa nìyẹn dáṣọ ọ̀kadà gbọ́dọ̀ àtẹlẹ dárú ẹ padà ẹ sàn jọ gbẹndàgbẹ àná gbogbo níta ẹ bá gẹkùn náà sọ wa ẹ wa àwọn aṣọ pẹtọ ẹ máa mú lọ gbà ló ti tu wọn rò tó bá dijọ́ gbèǹdé ṣé tí kápẹ́ńtà náà bá gbé pákó kù níbi tẹ́ ẹ̀ ti ń kàlé tẹ́ ẹ̀ máa kó lọ ni síbẹ̀ yìí ló kó lẹ̀ ni ẹ̀yìn ẹ̀yìn tí lọ́nà ẹ̀ pa sọ́ lẹ̀ náà ni ẹ̀bẹ́ rí nǹkan mẹ́ tó torí ẹ̀ gbogbo orí eléyìí náà ẹ̀ kíyèsí irọ́ ọ̀dá irọ́ ọ̀yọ́mọ èèyàn máa ń ni máa kọ wá tó kéèké mi ọ̀dà kẹ́ lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ burúkú bì ìwọ̀n abá wọn dá sí mo dákẹ́ mo ti dáràn وقد سمعتم أن إذا سمعتم آيات وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا nínú tọ́lọ̀ ti sọ̀kalẹ̀ náà alukur'an gbé tẹ́ bá rí táwọn èèyàn kan sọ̀sọ̀kùsọ̀ à ń ṣe kèfèrí sọ̀rọ̀ ọ̀lọ̀ wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ẹ gbọ́dọ̀ bá wọn tó kù ẹ gbọ́dọ̀ sí láàrin wọn títí tí wọ́n fi máa sọ̀rọ̀ míì tí ò ní í ṣe pẹ̀lẹ́sẹ̀ àìjẹ́bẹ̀ tí bá fi lè jókòó sáàrin wọn ọlọ́run ti ròyìn pé ru wọn lẹ́yìn náà àtàwọn mùnáfíkì náà jahannam tẹ̀bá ti rí pé ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ ọ̀dá ọ̀bá tọ́lọ́ mu wọ́n takò tànàbì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àkóbátà rẹ̀ kò nídìí gbọ́dàbọ̀ kò nídìí pé mi ń lọ ilé àtàlọ́ ń dágbére fún àwọn ẹni rádaràda ọkàrà àkóbátà rẹ̀ ló máa lọ ní. nígbà tó ti lágbára láti sọ láti fọwọ́ kọ fún ọkọ yọ kò gbókò sí wọn kí kálukọ́ gbalẹ̀ lọ. o tún lágbára láti fẹnu sọ fún wọn kí ló kù fọfọ kàkọ́ nínú fífọ kàkọ́ onáníkó dìde fún bẹ́ẹ̀ wàdálíkà ọgọ́àfọ̀ ìmáà ọ̀nà lè tọ́ lẹ́jù nínú ìmáàni. ẹgbẹ́ wa tó tún tẹ̀lé lè kọ́ ìyàtọ̀ sí rárá rárá ìyàtọ̀ rẹ̀ kan ní pẹ́ni tó gbà wá Abu Shuraish al-Khuzai alákọ̀ọ́kọ́ yẹn Abu Hurairah ló gbà wá ìyàtọ̀ kejì ọ̀nà ní pé al Muslim àti Bukhari ni wọ́n jọ gbé jáde bó tilẹ̀ jẹ́ pé lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ ni Muslim gbé jáde abala kanu rẹ̀ òun náà ni Bukhari gbé jáde kò yàtọ̀ rárá sí hadithi Abu Hurairah radiyallahu anhu torí ẹ̀ ń tà ti sọ lórí ti Abu Hurairah òun náà ni àlàyé tiẹ̀ náà hadithi tó tún tẹ̀lé lé ọ́ látọ̀dọ̀ yá wa Aisha radiyallahu anha ọlọ́nkọ́ba ayọ́nu sí wọn qalat oní qultu ya Rasulullah mo ní ìrẹ̀ ìrẹ̀ ìránṣẹ́ ọlọ́run ẹ̀kọ́ ńlá ni o ẹ̀kọ́ ńlá ni o. lẹ́rìí pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n kẹ́kọ̀ọ́ gan ẹ káwọn obìnrin náà kẹ́kọ̀ọ́ lára wọn káwọn ọkùnrin náà tún kẹ́kọ̀ọ́ lára wọn. ìwà tó fẹ́ bá ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ọkọ rẹ̀ lànábì ó ní mo sọ pé ìwọ ọ̀ránṣẹ́ ọlọ́ ìròyìn ntọ́lọ́ wọn bá ṣe ànábì ni ìyàwó ànábì fi bá ànábì sọ̀rọ̀ ọkọ irú ìtàn obìnrin tí wọ́n máa pa àwọn ọkọ wọn lónìí àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó lè ní bébì bébì báwo ọkọ ti wá di bébì àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọ̀ma o ọkọ ti di bébì ẹ ó lè ní kí nǹkan meat pie meat pie ti jẹ́ a'udhu billahi minash shaitani rajim ẹ wo ń gbà tó fẹ́ bá nàbí sọ̀rọ̀. yà Rasulullah ìwọ ọ̀rẹ́nsẹ̀ ọlọ bí kí wọn náà kọ jẹ́ olùmẹ̀sì kí àwòrán ọmọ ọgbà sọ̀rọ̀ pé tán olùmọ̀wá bí kọ wọ́n ti pè ẹ̀yìn bàbá alágbájá ẹ wá wá wá ayédáyé òyìnbó a máa pe àwọn èèyàn ló màmá wọn àtàwọn bàbá wọn láwọn ọkọ̀ kan tí ò tiẹ̀ wúlò ó lé ní pọ́pùsì pọ́pùsì báwo mọ̀mùsì kí ni mọ̀mùsì subhanallah ìrọ̀rí ní wàá rí màmá náà dá ń pè mọ̀mùsì tó náà bá sórí kólówó bí orí bọ̀m̀bọ̀ abájọ náà ni mọ̀mùsì ni ọ́ torí de eléyìí bẹ́ẹ̀ oníyàá Rasulullah ilé ìrántí ọlọ́run Allahu akbar torí pé ìgbésí ayé ìmánì làwọn ṣe kì í ṣe pé ìgbésí ayé àwọn nǹkan ayé lásán Àìṣà ọ̀sàdédé jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam àfi nítorí ẹ̀sìn ànábì ọ̀sàdédé fẹ́ Àìṣà àfi nítorí ẹ̀sìn ìwọ ńkọ́ ìyàwó rẹ tó fẹ́ ńkọ́ torí kíni ìwọ ńkọ́ ọkọ tí wọ́n ní ńkọ́ torí kíni bébí náà lásán kọ́ nílé yín dàrú náà nítorí pé tí kálukú fojú sí yẹn the more ti máa ń rí nǹkan yẹn ilé ọmọ tòrò tí ọba ti rí ilé ọmọ dàrú. ṣùgbọ́n àwọn ìyàwó tà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn ẹ̀sìn ló jẹ́ wọ́n jẹ́ ìyàwó fànàbì ẹ̀sìn ló jẹ́ ànábì ọ̀fẹ́ wọn yàwó. ya Rasulullah ìwọ ọ̀rántí ọlọ́ inna li jarayn dájú mo ní alábàágbé méjì fa ila ayyihima èwo nínú àwọn méjèèjì ni mo lè máa fún lẹ́bùn tí mo bá ní nǹkan tí mo fẹ́ bùn yàn ta ni kí n máa bùn lẹ́bùn ẹ rí i pé àwọn àwọn sàhábà yìí wọ́n ti dáa jù wallahi kí ni wọ́n ní tí wọ́n fẹ́ bùn yàn gan àmọ́ dídá àwọn ló ti pọ̀ jù ẹ rí i pé Àìṣà nínú ọ̀kan nínú àwọn ahadith ó ní obìnrin kan wá sílé rẹ̀ pẹ̀lú àwọn ọmọ méjì. ìgbà wa wá sí ọ̀dọ̀ wa ó wá béèrè pé tí wọ́n ní nǹkan kan ni òun ò rí nǹkan kan nínú ilé ju so ó sì fún ìgbà tó fún ya dẹ́bínú kan sí méjì ó fún àwọn ọmọ lọ́kọ̀ọ̀kan. So wọn á mú èkejì pé kó wọn máa jẹ làwọn ọmọ bá tún kú sẹ́kù lọ́ba tún yà ọ́ náà méjì lọ́ba tún fún wọn òun ò jẹ́ nǹkan kan màtánà bí sallallahu alaihi wasallam dé àyíṣà wa sọ ń tọ́sẹ̀lẹ̀ màtánà bí sallallahu alaihi wasallam tó fún ìyá àwọn ọmọ ẹ̀ ní ròdùn kí ni mo fẹ́ fàyọ tí àyíṣà bá ní tó ju bẹ́ẹ̀ lọ ó láwọn ò ní ju eléyìí lọ́lé wọn ò ní ju dábìlì méjì lọ tó bá ní tó ju bẹ́ẹ̀ lọ yóò fún wọn ní tó fi jàjẹ yóò ní pápá jùlọ ibi ló lé wọn wá tán fi ń sọ̀rọ̀ pé ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ntọ́pọ̀ ju dẹ́bínú lọ ni Àìṣà ọba fún wọn ọ̀dà tó wọn á mú gbogbo méjèèjì tó nínà tó kó kalẹ̀ nítorí ìmánì tí ó sì ní nǹkan kan tó náà fojú sùn pé ń bọ̀ tó aisha náà ní tí wọ́n ń béèrè ní ìsìn pé mo lálàbàgbé méjì wà nẹ́bì sallallahu alaihi wasallam tí mo bá fẹ́ bùn yàn lẹ́bùn tá ní kí n bùn nínú àwọn méjèèjì ẹ wá dúró ntẹ́yìn ní tẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ń bọ àwọn èèyàn ní nǹkan àbí ahun ó ti wá rí ìdíjókòó púpọ̀ láyè sìn àwọn tí ò ní nǹkan kan wọ́n sì tún ṣe dáadáa nínú kékeré tí wọ́n nìna torí ẹ̀ nínú tí Islam kọ́ wa ni pé ẹ̀yin ẹ má fojú di ntẹ́ ẹni tẹ́ fẹ́ fún ẹlòmí ẹ̀yin náà ẹ má fojú di ntẹ́ ẹlòmí ní tí ń fún yín wọ́n ń bá ẹni tó fún yàwó wọ́n sì ń bá ẹni tó gbà wí má fojú di ntí ọfẹ́ fún yàn torí tí wọ́n bá fojú di ó pèsè ohun tó ń fún ni wọ́n sọ ma polú ẹ̀ sí yẹ̀yẹ́ ni ó ní sóore wúwo ti mà bóyá wọn tó fún ga ló fi gbẹ̀mí rẹ̀ ró ìwọ náà má fojú di nǹkan fẹ́ fún ọ nítorí pé ẹni tó rí kékeré tó fún ni ó ti ṣe ní lóore ńlá torí tírú rẹ̀ bá ní jù bẹ́ẹ̀ lọ ètò tóbi jùlọ ni ọba fún ni má sì jẹ́ sábàbí sẹ́ni tó fẹ́ sórí òfin ní sórí má wípé àwọn èèyàn tẹ́fẹ̀ fún ní nǹkan tí wọ́n máa fojú di pókéré ẹ jẹ́ máa ná nǹkan mi ẹ jẹ́ máa lo nǹkan mi ṣe àìsàn ni tí mo bá fẹ́ gun àwọn alábàágbé méjèèjì lẹ́bùn kò ní kárí o ẹnìkan ló lè rí gbà o táwa ni kí n fún nínú àwọn méjèèjì. أنبن إلى أقربهما منك بابا رواه البخاري ẹni tí lẹ́kùn rẹ̀ súnmọ́ ti lé rẹ̀ jù yàtọ̀ sí èso dínà sí lé rẹ̀ jù ẹnìkan òdiwọ̀n ẹsẹ̀ mẹ́wàá ni wọ́n gbé tí wọ́n fi délé rẹ̀ ẹnìkan òdiwọ̀n ẹsẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n gbé tí wọ́n fi délé rẹ̀ taláwa ṣe lóore talábùn lẹ́bùn olódiwọ̀n ẹsẹ̀ mẹ́wàá péré ńlábùn lẹ́bùn yàtọ̀ sí olódiwọ̀n ẹsẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún. tó á fún ẹni tó súnmọ́ wa jùlọ lá lórí ẹni tó dìnnà tó eléyìí túmọ̀ sí pé àwọn alábàágbé wa ó máa ṣe dáadáa sí i lódodo àwùjọ dọ̀tí ó ti bàjẹ́ ó sì ti bàlùmà àti máa sóore sóore sóore sóore ó lè nítumọ̀ burúkú lọ́dọ̀ ẹni tó ń ṣe fún láyè sùn kọsọ yìí pé ọfẹ máa gbárùsì kí òun kìí sojú bọ̀rọ̀ ogun ni gbogbo ẹ̀ lọ́mọ èèyàn sọ ni ṣùgbọ́n bàbá ti torí kí ni wọ́n wí kí ni wọ́n sọ àní serere kankan malaye àní serere kankan malaye ẹni tá a ṣoore fún tí ó gbà ẹni tá a ṣoore fún tí ó fẹ́ ẹ má jẹ́ ajé kókó ìrẹ̀wẹ̀sì ọkàn bá wa ẹ jẹ́ àtúntì lu ẹlòmíì lágbájọ́ gbà kò ní kí tàmẹ̀dù ọmọ gbà lágbádá àti tàmẹ̀dù kọ̀ gbá kò ní kí làkàṣègbè ọmọ gbà. tèmi bá ń ṣoore tí wọ́n bá ń ṣoore tí tọ́wọ́n bá ń ṣoore àwa náà tún sí abala tuntun nínú ìgbésí ayé ọmọ èèyàn eléyìí tí fi àyè sílẹ̀ fọ́mọ èèyàn láti máa tẹ́wọ́ gbòòrè lọ́dọ̀ ẹ̀ tó fẹ́ ṣoore fún wa. nígbà a bá ti ní ẹ wọ́n sọ yẹn lẹ́nu wọ́n ṣe kínní kan ọjọ́ máa ná nǹkan rẹ máa lo nǹkan rẹ nǹkan hà ọ̀nà òdì táwọn ọlọ́nà mi ju káwọn èèyàn sànù wọn lọ. wa sí قلنا yọ́nú sóun àti قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله تعالى خيرهم لجاره رواه الترمذي وقال حديثا حسن lọ́nàbọ̀ Muhammad محمد صلى الله عليه ẹlẹ́ni tó dáa jù nínú àwọn ọ̀rẹ́ náà ẹni tó dáa jù sọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ tó lóore jù lọ́dọ̀ lọ ọ̀nà lọ̀rẹ́ tó dáa jù sọ̀rọ̀ rẹ̀ ìwọ lè dá sọ̀rọ̀ rẹ̀ kọ́rọ̀ rẹ̀ ọmọ dà sí ọ ọwọ́ pé wọ́n ti dá sí ọ ó ti sọ ọ̀dọ̀ ẹni tó dáa jù láàrin ẹ̀yin méjèèjì lọ́dọ̀ Allah ẹni tó sì dáa jù láàrin àwọn alábàágbé lọ́dọ̀ ọlọ́run ọba tó ga ọ̀nà lẹni tó dáa jù sálábàágbé rẹ̀ òun náà lẹni tó dáa jù sí alábàgbé rẹ̀ alimami Tirmidhi ló gbà wá ẹ sọ pé àdéhìí yìí ó àdéhìí tí ó fẹsẹ̀ rìn lẹ́nu táwọn olùmọ̀ sọ pé bẹ́ẹ̀ ni ó fẹsẹ̀ rìn lẹ́ lóòótọ́ ẹ bá wò ó a rí i pé alábàgbé wa Islam fún ní ẹ̀tọ́ ẹ̀tọ́ yìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká sọ fún alábàágbé wa bọ́ fẹ́ kó ṣe pé alábàágbé táwa ń sọ ẹ̀tọ́ fún kò sọ ẹ̀tọ́ tiwa fún wa bọ́ fẹ́ kó ṣe pé dáadáa làwa ń ṣe sí àìdáa ló ń ṣe sí wa àwọn ọ̀gbọ́dọ̀ jẹ́kọ́jẹ́pọ̀ wa ló ti bàjẹ́ àgbọ́dọ̀ jẹ́ pé ọwọ́ wa ńlá burú ti bẹ̀rẹ̀ aburú ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ látọ̀dọ̀ tiwa sálábàgbé wa. ká gbìyànjú láti ṣe sùúrù tí gbogbo ń dálábà pé bá ń ṣe síwá tí ọ̀tẹ̀ wà lọ́rùn ti pélé ayé ga ilé onírìn àjò ni ilé àlejò ẹ̀wẹ̀ kìí ṣe téèyàn ti sùn téèyàn nàṣẹ̀ nítorí pé fúnjọ́ díẹ̀ ni àwa gan ń bàtà ti gbogbo ń tà ń ṣe kò sí àṣegbé ńbẹ àṣepamọ́ ni ó dájú pé bẹ́ẹ̀ bọ́ ọlọ́run nínú ọrọ wa táwọn mátara alábàágbé wa kálùgbàdì àti wọnà jahanna ká gbìyànjú láti rí i pé àwọn ń ṣe dáadáa sí lóde wọn bá gbára wá sí mọ bàbá rí dáadáa ti sí kò sí tó kéré sí pé kákáwọ àìdáwa kákaró. kámásá ìdásọ́ lábàgbé wa so èèyàn sì tún bùkátà láti máa bẹ lọ agbára ọ̀ràn agbára ọ̀ràn kọ́lọ̀ wọn bá kọ́kọ́ wa máa ṣe kó má jẹ́ kí á tẹ̀sófin rẹ̀ lára àwọn alábàgbé wa alábàgbé wa ti tán ní sùúrù alábàgbé wa tó ṣe é pé tí kọ́ máa bàjẹ́ kọ́ máa dàrú ẹni máa wà wọn alábàágbé ń sọnù wà gbogbo wọn lóríṣiríṣi ṣùgbọ́n kọ́ lọ́ọ́ máa kó wa yọ kọ́ máa kó wa là kọ́ máa kọ́ wa máa ṣe kọ́ máa ṣe wa lẹ́nu tí yóò máa tako òfin rẹ̀ ilé ìjẹ́bi tá a dùn sí lónìí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wọ́n ti ṣàlàyé sọ̀látù tẹ̀síbíhì yẹn pé ẹ̀rí tó mú wá kò fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí la ṣàlẹ́sà apá kan náà olùmọ̀sọ kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n sọ pé ọ̀rọ̀ àwọn pé kò fẹsẹ̀ rìn lẹ̀ la mú torí rẹ̀ náfìlà pọ̀ ní Islam mélòó lẹ tí ń bẹ̀ lẹ̀ fúnra nàá. táwọn lè máa ṣàdúrà lédè yorùbá rárá o nínú sọláàtì yín èdè lárúbáwá nìkan lẹ́lẹ́ fi ṣe sọlẹ́ ẹ gbọ́dọ̀ fi èdè míì tí wọ́n tọ̀ sí lárúbáwá ṣe àdúà nínú sọláàtì yín nàá. ẹ kọ́ èdè lárúbáwá yìí ẹ mà níwọ̀nba láàrin èdè òyìnbó eléyìí tẹ̀ ń rí máa tọ́jà pé ẹ̀ ń kọ́ àwọn ọmọ yín láti kéékèèké ẹ gbàgbé èdè àwọn màmá yín àti bàbá yín láti fi kọ́ àwọn ọmọ yín dáadáa kọ́ ọmọ yín ọgbẹ́dẹ yín èdè òyìnbó fìrìn fìtìn náà lẹ́ ń kọ́ ọmọ fáàmì ya go and bring the ball bí àìsàn ṣú bí àìsàn kínní gbogbo ẹ̀ lójoojúmọ́ so a sì máa ń kékeré ṣe pé níṣẹ́ la hun rí ma nítorí kọ́ bá jẹ́dẹ̀ la gbọ́dọ̀ kọ́ńtúláṣì so ṣùgbọ́n nítorí kí n láà jẹ kí n láà dà yìí náà ní tilẹ̀ ayé yìí iná la ṣe hun rí ma báwo á lè dì ẹ̀sìn wa èdè tó ní ti pẹ̀lẹ́ ẹ̀sìn wa kí ló dé tá a dààmú pẹ̀lú ẹ̀ ó dá mi lójú tó bá pé one percent irú ìyànjú táwọn fún English la bá fún èdè Lárúbáwá á díẹ̀ one percent only á gbọ́ díẹ̀ ṣebí tó máa sọ English wájú oníkálukú yín ẹ máa sọ pé no error ah no òyìnbó ìsọ báyẹn àbó ìbò ṣe máa ń sọ ni hmm. so torí ẹ wá gbé we are running out of petrol tó bá nínú we are running we are running to petrol we are running for petrol no no we are running out of àbí bẹ́ẹ̀ kọ́ ni irọ́ lásán èwo lọ sọ tí ọ̀bọ ti pọ́n bá ti pọ́n tán àmọ́ ẹ̀ dààmú fédè Islam ẹ̀ dààmú rárá rárá fédè Islam wọn á kọ́ kí Yorùbá ṣàdúrà rárá ọkọ̀ lárúbá tó kú sáré ọjọ́ ìgbé ti ṣe jẹ́. wọ́n ní àwọn fẹ́ sí ìyàwó kí ẹgbẹ́ ìjọ fún ìwọ̀n lágbára ti fi ọ̀rọ̀ fún ìfẹ́ sì fi owó lágbára ní sáàmù tí owó ní ìfẹ́ kò sí wàhálà kó máa ṣe sùyàmù. kò sí wàhálà kó ṣe irú ètí Abdullahi ibn Amr ibn al-As sanabi sallallahu alaihi wasallam ní kó máa ṣe irú irú sùyàmù anabi Dawud yóò ṣe lónìí kò ní ṣe lọ́la yóò ṣe lọ́tùnla kò ní ṣe ńjọ́ mẹ́rin inṣàlá yóò kó oúnjẹ àná tó lẹ́yìn wá gbà náà afẹ́fẹ́ ìyàwó ti wá bùkátà owó tó bá wọn nígbà tí èsì pé àwọn àlù tí gbéyàwó tí wọ́n lọ ti fẹ́ fẹ́ yàwó àbí ilé àwọn ń gbèsè ni wọ́n ti fẹ́ fẹ́ yàwó wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ sẹ́mi pé ńgbà míì tí ń báyìí lẹ́rù náà ni pé ọ̀pọ̀lọpọ̀ sẹ́rí tó bá ti fẹ́ dáwọ́lé láyé àwọn yẹn fẹ́ ṣe kọ́ lọ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ wọ́n á máa fẹ́ fi gbogbo nǹkan ṣàgbé kí ni bẹ́ẹ̀ nu ká fẹ́ ṣègbéyàwó náà ní ìsìnkú wa lè tó bá sísọdá kí ló le àbí ilé tó ọmọ gbé ilé kakọ́ ló ń gbé nìsín ntọ́ ọmọ jẹ tó ń lo le kò lé anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ pé oúnjẹ èèyàn kan yóò tó èèyàn méjì oúnjẹ èèyàn méjì ó tó èèyàn mẹ́ta tèèyàn mẹ́ta ó tó èèyàn mẹ́rin kí á ló le tọba lọ ṣe zina pínrín tọba ṣe zina pínrín wọ́n lọ dáràn nítorí pé lómi ọmọ àwa mọ oríṣiríṣi trap náà máa ń sẹ́ẹ̀tì fáwọn. mo rò pé ẹlòmíì lè sọ pé nfẹ́ ṣe zina mo sì fẹ́ so náà mo á ní mo fẹ́ béèrè advice ìyẹn ni pé báyà yìí lówó tẹ́ fún mi torí ni ànábì ọ̀ràn àbí bẹ́ẹ̀ kọ́ àwọn iṣẹ́ so torí ẹ̀ ṣe zina ló di ti wá náà ní rẹ̀ jẹ́jẹ́ fẹ́lẹ́gbẹ́ yàn ìní kò lọ fẹ́ má dáràn bọ́ra rẹ lọ́rùn má sì ṣe zìnnà bọ́ bá ṣe pínlẹ̀ ìwọ ló jìyà rẹ lọ́dọ̀ lọ náà. gbogbo oògùn gbogbo oògùn tó má ti fi ntọ́nàṣe lé wọ̀ sínú rẹ̀ kó tọ́ kí mùsùlùmí ó lò torí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́nà òfin ìwòsàn àlùmọ̀ mi sára tó ṣe lé wọ̀ fún wa alkohol alkohol yìí báyìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ oògùn tí wọ́n ń ṣe tó ní ṣe pẹ̀lú oògùn òyìnbó wọ́n máa sábà ń fi alkohol sí so but àwọn ètò wọn fi sí náà wà bó tilẹ̀ jẹ́ pé ìtàn fi sí lọ́wọ́ pọ̀ jù eléyìí ò ní jẹ́ excuse fún wa lópin ìgbà tó rí wa tọpọlọ bá ṣiṣẹ́ tó rí wa ò sì dàrú ẹ̀hìn à ní finúfẹ́dọ̀ máa lọ lo ntọ́lọ̀ bá ní ká má lò yẹn à sì ní finúfẹ́dọ̀ lọ lo oògùn tí wọ́n kó ntọ́lọ̀ ní ká má lò sínú ọjọ́ bó ṣe jẹ́ ẹni tí wọ́n fẹ́ lo blood tonic tó bá yẹ pé gbogbo ẹ̀ náà ni wọ́n fi alkohol sí àwọn nǹkan mìíràn wà tó yẹ pé inṣàlá tó máa ń lò oní ọmọdé kẹ́jẹ̀ rẹ̀ ọmọdé pépé tí ó sì ní nínú so ó béèrè lọ́dọ̀ àwọn tó mà nípa rẹ̀ tó ń lo inṣàlá kò sí wàhálà ẹ gbogbo advantage náà ló ní disadvantage báwo fẹ́ gbé family house kọ́ mọ́bà sanwó lé so ìyàwó sì kò sì fẹ́ gbé family house kọ́ mọ́bà máa rojọ́ àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́rin so èyí tó dáa jù náà ní kẹ́ ẹ má gbé family house torí tọ́ràn bá ṣẹlẹ̀ tọ́ràn bá ṣẹlẹ̀ tọ́ba ọ̀ padà kókó ń bẹ̀ náà ọ̀ràn wa lè má tàn láéláé má nítorí délé ìlọgbálé tí àbá tó bá bọ́ máa ṣe àìránṣẹ́ palákàrà a sì mọ póríṣiríṣi nílé ilé tó lè gbà five hundred thousand lọ́dún wà èyí tó lè gbà ní bá fifty thousand gan lọ́dún wà one fifteen gan wà gbogbo ìtagbára rẹ bá kápọ̀ lọ́gbà náà. ẹni ò ní bàbá wọn sì sọ pé bàbá bàbá bàbá rẹ ti kú ọmọ tán bíbọ náà sì náà bàbá rẹ ti kú àwọn fámìlì bàbá rẹ gbọ́rọ̀ bàbá ò lóní kò ní bàbá lábẹ́ òfin ọlọ́wọ́ máa sì náà ní bàbá ìyá lásán lóní ẹni tí wọn bá ti bíbọ náà sì bá àwọn wíláyà rẹ ti di tàwọn mùsùlùmí àwọn mùsùlùmí aṣíwájú mùsùlùmí láwùjọ yín oní òfin lọ́kọ náà. pèsè kò sí wàhálà láti lu àmọ́ tó bá béèrè ìmọ̀ràn ẹ ọ̀kan ni pé ẹ máa lu ẹ lu méjì àti àgùrọ̀ ara ṣe jù àmọ́ àwọn obìnrin lu o àmọ́ àwọn òkúta ẹ lu lábẹ́ òfin lábẹ́ òfin a rí nínú ìtàn anabi ibrahim aleyhi salam àti ìyàwó wípé nígbà tí hajara ti ń ṣe gàràngàrà sí torí hajara ọmọ ọ̀dọ̀ ló jẹ ẹrú ló jẹ fún sarata kó tó wá fi fún ọkọ rẹ tó tó lóyún tó bí anabi ismail garagara sí olówó so òun á lérí pé òun ó rí pòǹgì oríkèé mẹ́ta dànù lára rẹ̀ pẹ̀lú garagara tí ń ṣe wọn anabi ibrahim aleyhi ló wá dá mọ́ràn pé tó ti ajẹ́ pé sẹ́ni etí rẹ̀ méjèèjì lùtí méjì fún ẹ̀wọ̀n kó ti pé méjì bá wọn kó o sì dábẹ́ fún ó di mélòó ó di mẹ́ta so torí àwọn òní kò lu etí méjì méjì fún wọn òní kò lu mú fún wọn rò pé yé wa etí kọ̀ọ̀kan náà ni so torí ẹ̀ tí a bá rí oríta méjìlá bó ni ó rí oríta méjìlá oríta kórìta nìyẹn náà so nítorí tẹ́lẹ̀ wọ́n bá ti lu etí kan tí ó gbọ́ gé náà ni abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni máa sọ pé masha allah beauty kìíní ló ń lu tìfà ẹ̀yọ̀ kẹ́tù tó dàpọ̀ má wò lẹ̀ sàṣejù à ń tún lu mú à ń lu tí méjì méjì ẹlòmíì fẹ́ lu márùn márùn gbogbo ẹ̀ lórí rọ́njọ́ tọkọ bá bọ̀ ọ́nu jẹ́ tó ti ẹ̀sẹ̀sẹ̀ lu tí ò ti lu wálé ọkọ tọ́ wá ṣẹ̀ṣẹ̀ lu ní ọkọ wá bọ̀ ọ́nu jẹ́ ọ̀fẹ́ wà nǹkan jíjọ́ náà tó ń tún fi bú ọ pé gbogbo etí ọlọ lu sí etí tó lọ lu sí bí etí kìíní kan ọmọ wa tó fi di ìjọ náà ní etí kan ti tó dà ní mélòó ni màmá rẹ lò náà náà. báwo ni ọ̀sẹ̀ máa bá lójúpọ̀ náà lọ́wọ́ lójúpọ̀ náà àlùwàlá wàlùbọ̀rọ̀ bá kẹfẹ́ rí ẹ̀ fẹ́ dénú. mẹsìrìkì àgbọ́dọ̀ fẹ́ dénú torí délé ńgbà tó ní dáadáa sí kò túmọ̀ sí kíkẹ́ ẹ fẹ́ sẹ́yìn ò lè ṣe dáadáa sí yàn rárá o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tó rìn inna lanabushu fi wujuhi aqwamin wa qulubuna tal'anuhum àmọ́ rẹ́rìn wájú àwọn èèyàn nígbà tí ọkàn làwọn àwọn ti fi gbèsè láwọn ti lò tó àwọn ní ìgbésẹ̀ fi gbèsè kó fún wọn wá tó báwo ni o ti. láwọn tó ń jẹ àbí tí àwọn jẹ tí wọn wá ó sì kọ àkọọ́lẹ̀ rẹ̀ tó bá àkọọ́lẹ̀ rẹ̀ àwọn owó rẹ̀ owó wọn torí kí òkú tí lè bá tí ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ tẹnìkan sì wá ọsùlù ní pé kọjá nìkan lówó ọkọ yìí ti ń jẹ tí ọkọ lẹ torí kékeré ṣe àárẹ̀ tí wọ́n máa ń sọ̀rọ̀ ìjìnù nípa àti rí ìwòsàn fún pẹ̀lú ògbọ Ọlọ́run yóò rí ìwòsàn rẹ̀. tọjọ kọpa yanni yàtọ̀ níbikíbi tó bá wà kọ́ máa yọ zakatu fitiri rẹ̀ kọ́pà kọ́ yọ yọ zakatu fitiri anywhere náà àbí tó wá jẹ́ pé bóyá ń jẹ lọ́ńdà bàbá rẹ̀ tẹ́lẹ̀. àbí ẹ̀kọ́ ní ìsìn ó ti jẹ́ kọ́pà olówó ni kọ́pà ní ìdàbò lójì owó ti ń gbà lóṣù gan masha allah la kú ọ̀tẹ̀ ńlá gbogbo yọ fitiri rẹ̀ náà yọ wá bàbá rẹ̀ pé dáàdì ẹ má yọ zakatul fitiri mi lọ́dún yìí èmi ni màá yọ àtọ ẹ wọ àsìkò náà ni ẹ wọ àsìkò tẹ̀yin náà lọ máa gbọ́rọ̀ Ọlọ́run because iṣẹ́ yẹn ẹ lọ dì mú ó lọ àwọn kan ti ń ṣe kẹ́yìn tó rí àwọn kan náà ni ó tún ṣe ọba sí má Sọ tí màá gbé lọ ibi tí ọjà mi bíi ní tí ń ṣe ewu ń bẹ yẹn máa pẹ́ ni tẹ́ báyà ẹni tó gbọ́ lọ́dọ̀ ẹni tó sọ ó ṣeéṣe kí wọ́n fi kún ó ṣeéṣe kí wọ́n dín kù ó ṣeéṣe kí wọ́n mísìlídì yín ọ̀tọ̀ ní tán sọ ọ̀tọ̀ ní tẹ́yìn ọ̀mà ṣe ṣe lẹ́yìn ìjà gbèsè jẹ́ irú rẹ̀ wọ́pọ̀ ẹ̀rì ké àdúrà táwọn èèyàn máa ń ṣe bóyá ń gbà míì náà ni máa ń fa tọrọ wọn máa ń já sí bí ṣe máa ń já sí níṣìí tẹ́nìkan bá kàwé tán ti máa ń wáṣẹ́ mọ̀ ń wáṣẹ́ mọ̀ ń wáṣẹ́ mọ̀ ń wáṣẹ́ ní ọkàn máa wí ẹ dákun bá bá ń kúrò sẹ́kàn ẹ dákun bá bá ń kúrò sẹ́kàn kò ní sọ pé ìwọ lọ iṣẹ́ alábàárà mọ wà o iṣẹ́ tí ó fún mi sinmi tí ò ní tí mi lọ́nà àti sìn ọ ni mọ wà o tó iṣẹ́ kan kàn bọ sí mi ẹ wá rí i pé iṣẹ́ yẹn blọkẹ níbi gbogbo ìjọsìn gbogbo ní sábà pè lẹ́sìn wọ́n sọ fún wọ́n tún máa dictate fún níbi iṣẹ́ yìí kò sọ̀rọ̀ pé mo lọ sí sọ̀lá kan kò sọ̀rọ̀ pé jùmọ̀ kan kò sọ̀rọ̀ pé kìnnìkan tó bá ti ọlọ́run ọ sọ pé ọfà received by me. pè wọ́n náà sọ fún mọ́gbà mi lọ sọ láti kankan. <laughs> torí èlò ọ àta ọrùn rẹ torí ilé ayé rẹ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ torí délé táǹbá ti ń sàdó ajá máa yàn wọ́n lọ ìta alálùbáràkà sẹ́tù ní gbẹ̀sìn lọ́wọ́ mi lèmi ń tọrọ mi ò wá sí àdánù mi ò wá sí ọ̀ràn sẹ́wọ̀n pé sẹ́yìn ní ìṣẹ̀lẹ̀ ń bá ti lọ bí sẹ́nìtì wọ́n ẹnìkan kan ọ̀dà mọ̀ ládùúgbò láti ìjọ tó ti kó dádùúgbò bí ọdún mẹ́ta ẹnìkan ọ̀dọ̀ wọn wàá ti jáde kí gbogbo agbó tó lù tí gbogbo agbó ọ̀bá lù tàn ní wọlé all together níbi sẹ́wọ̀n ò ní ráàyè sọ̀lá ìgbà tó wọlé lẹ́yìn tí gbogbo agbólù ló ṣe sọ̀lá tó dọ̀ kódà gan àtúbà àgbàǹgbà tó rọ jáde kọ́pìlọ̀ sọ́ọ̀kì wàláhì mùsíbà wà khasara irú ẹ wọ́pọ̀ nírú èkó bóyá Port Harcourt bóyá wọlé bírú bóyá báwọn ẹlòmínà bírú Àbújá yẹn iṣẹ́ ẹ̀rọ wò iṣẹ́ ẹ̀rọ wò àṣepàtì níṣẹ́ ilé ó kú ní ìsinyìí báyìí wọn ní bí ọ léèrè gbogbo sẹ́kùn kan inú fẹ́rí la wà kọ́dà àwọn aṣọ oṣù méjì kékeré ni kí ni a fẹ́ fi ṣe lẹ́yìn wọ́n jẹ́ kó ti ṣe jẹ́ tó bá yẹ pé sẹ́kàn bá pàtàkì kò yẹ kẹ́ni tí bá ń ṣe irú sẹ́bẹ̀ òkú tí wọn kéde wọn bá ti kú ilé tẹ̀ lè dàrú abẹ́ kọ́ so tọ́jú ọkú bá sì dé òkú tó wọ́n jẹ́ kó ti ṣe jẹ́ tó bá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك أضاءت من